وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته اللهم بلا دعوة إنه آية لك إنه سورة النحل أتي آية تتلي ọlọ́run ọba tí wọ́n ń bá wa sọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين lẹ́yìn ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ fún wa nípa àwọn ẹranko lóríṣiríṣi tó ń dá àti lílò wọn fún mi èèyàn jẹ́ pé ń bẹ nínú wa eléyìí tá a máa gùn tá a máa lò láti rìnrìn àjò tá a máa pẹ́rù wálé lórí ọlọ́wọ́n bá wá fi ń yé wa pípé ojú ọ̀nà ń mà náà ọ̀nà kan lọ náà ọ̀nà tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń gbà ọ̀nà tí ràkúnmí ń gbà. ọ̀nà tí bàákà ń gbà ojú ọ̀nà tó ṣe fojú rí ni ṣùgbọ́n ọ̀nà ń bẹ tó ṣe pé ojú ọ̀nà ni nínú làákàyè nìkan láti lè mà ó náà ní ìmọ̀nà àti ẹ gbọ́dọ̀ gbìyànjú nínú ìgbésí ayé yín láti rí i pé ojú ọ̀nà ojú ọ̀nà mà ìlànà náà ń tọ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba ti fi ní mànà ẹ̀dá kan tó tó lè fẹ́ nìkan kan mànà kọ́dà tó fi dórí àwọn ànábì ọlọ àlàyé ni wọ́n máa ṣe ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ fún mànà yọ mànà ṣùgbọ́n gbànàbí wa ní agbára láti fi. ẹnìkan màná ń tú láti ọlọ́run sí fún anabi muhammed sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kò sí fáwọn anabi tó síwájú bàbá abu kí ni bàbá yìí ọ̀nà tán lórí àti dáàbò bá anabi muhammed sallallahu alaihi wasallam ó tún fẹ̀mí ṣùgbọ́n bàbá yìí kọ̀mọ̀ sí islam wọ́n wá pe anabi pé bàbá yìí ó dàbí ìgbà tí ó ń sojú kó fẹ́ kú ọ kànábì ọ yọjú sí anabi sallallahu alaihi yọjú sí àwọn náà ara mi pé eléyìí ojú pòun òkú ní í wọ́n wá ní kó sọ pé gbólóhùn táwọn fi bá rí àwíjàre ni níwájú ọlọ́run tó bá ti jọ gbé nílẹ̀ àlùkìyàmù. àwọn ẹni méjì nínú àwọn ọ̀rẹ́ abatẹnijẹ́ wọ́n bẹ lọ́dọ̀ Abu nígbà tá à ń sọ̀rọ̀ yìí. nínú wọn ni Fir'auna yìí. alábi ti sọ an millati Abdul Muttalib ṣé ọfẹ́ fojú ọ̀nà bàbá rẹ̀ lẹ̀ àbí? ah anabi náà tún bá a sọ àníkọ́ sọ la ilaha illallah àwọn eléyìí náà tún dáhùn sọ fẹ́ fojú ọ̀nà bàbá rẹ̀ lẹ̀ ni. nígbàyìngbàyìn tí bàbá yìí pàpà sọ ni pé huwa ala millati Abdul Muttalib òun ó ojú ọ̀nà bàbá òun lòun kù sí so ọlọ́run á sọ fún anabi sallallahu alaihi wasallam nígbà tí ọkàn anabi gbọgbẹ́ sínú anabi bàjẹ́ ẹ̀gbọ́n bàbá òun bàbá òun ọ̀ma ẹ̀gbọ́n bàbá tó ń mà ní yàtọ̀ sí bàbá bàbá òun tó ń mà ẹ̀gbọ́n bàbá tó tóbi bàbá nì tó sì tọ́jú òun fúngbà pípẹ́ ìyá kan ọ̀jẹun lórí Islam àfikún náà farakátà rẹ̀ wọn wá kan bíi téèyàn ti ṣerú wọn lóore bàbá yìí náà ṣe islam torí àwọn ọ̀rẹ́ olórí ibú ọlọ́run á tu ànábì nínú pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwọ lè fọ̀nà mẹ́ni tó bá wù ṣùgbọ́n náà ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ adúpẹ́ fọ́nà tọ́lọ́run bẹ́ẹ̀ wá ṣàánú wa pẹ̀lú islam islam ọlọ́run ọba lọ́mọ àmà sànù wa kì í sẹ́ni kankan allah rabbul alamin ló sànù ẹ wo bí Abu Talib yẹn ti súnmọ́ ànábì kò sórí rẹ̀ Abu Lahab ẹ̀gbọ́n bàbá ànábì màlọ́nà orí ibú màlọ́tún sí tó gbogbo àwọn èèyàn yẹn tó bá pa gbára kan máa ń bẹ fànàbì pé mánà kéèyàn sì mánà gbogbo wọn ò ní kún kẹfẹ torí ẹ وعلى الله قصد السبيل ojú ọ̀nà eléyìí tó làgàrà ojú ọ̀nà mma ojú ọ̀nà ẹ̀sìn Islam eléyìí tó ojú ọ̀nà òdodo tọ́lọ́wọ́n ní ma ní mànà lọ́ọ̀bẹ̀ kìí gbogbo táwa lè ti kò ju káwọn sàlàyé lọ gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ fún anabi sallallahu alaihi wasallam pé wa innaka latahdi ila siratin mustaqim mo búra pé dájúdájú ìwọ ń fọ̀ náà mọ àwọn èèyàn lọ sójú ọ̀nà tó làgàrà ìfini màná àtàlàyé nù bá a bá sàlàyé ẹni ọlọ́run bá fẹ́ fún mọ̀nà ni ọ́ mọ̀nà àbá kò ní dọ̀la ká máa ṣàlàyé ẹni tọ́lọ́ wọn bá tí òórò ìmànà rò kò ní í mànà ìdènà àgbọ́gbọ́ntì lẹni tọ́lọ́ wọn bọ̀ bá nílò ní gbọ́rọ̀ òdodo àwọn kan máa ń wò pé kan bá ti kò jẹ́ lásán bí wọ́n fi ṣe lẹ́yìn náà wà lọ́rọ̀ àwọn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tọ́lọ́ wọn ti kọ aburú ma yóò ṣe ti aburú fi bà náà wàhálà lọ́ọ́ tọ́lọ́wọ́n ọba wọn náà lójú ọ̀nà tó làgàrà ojú ọ̀nà islam ojú ọ̀nà alukur'an ojú ọ̀nà sunna tọ́lọ́wọ́n ọba ni o kìí ṣe tẹlomi onìkan náà ló sì lè fi ni mànà lọ sí díẹ̀ agbára yóò sì fẹ́ lomi wa minha ja'ir ṣùgbọ́n ojú ọ̀nà méjì ni o. ojú ọ̀nà máa wà ojú ọ̀nà tọlọ tọ́jẹ́ ti ìsìnà náà wà ọlọ́run ṣètì bẹ́ẹ̀ ojú ọ̀nà tí ò sí déédéé òun náà ní jẹ́ ir ojú ọ̀nà tọlọ ojú ọ̀nà tí ò sí déédéé ojú ọ̀nà àánú òun náà wà. tó bá wọ gbogbo apáta ọba fi mọ̀ so ṣùgbọ́n kò wú kò wú ṣọ́ràn kò wú ní ti ìṣe kádàrà eléyìí tí ó nífẹ̀ẹ́ sí tá à ń pè ní kádàrà ṣẹ̀ríyà nítorí pé nǹkan tó bá wù ọlọ́run ní kádàrà ṣẹ̀ríyà kìí ṣe dandan kọsẹ̀ àmọ́ tí nǹkan bá wù ọlọ́run ní kádàrà kọ́wọ́nán kò ṣeé má ṣe yọ̀ọ̀ṣẹ̀ náà ìdí nu tó fi jẹ́ pé ó mú àwọn kan náà àwọn ẹ̀dá rẹ̀ jẹ́ kẹfẹ́ tọ́jú pé kò nífẹ̀ẹ́ sí jíjẹ́ kẹfẹ́ àmọ́ ti sàdéhùn kan ó ní la amla anna jahannama min aljinnati wannati ajma'i ọlọ́ni mo búra pé màá fún iná jahannama fọ́fọ́ pẹ̀lú èèyàn àti àlìjẹ̀nu lápapọ̀ gbogbo ẹni tó sì wọ náà yìí nǹkan kan ni wọ́n sì bí èèyàn ọba ti ṣe ẹná ọlọ́run bá ti ṣe àbòsí léèwọ̀ lórí ara rẹ̀ bí èèyàn ọba lẹ́tọ̀ọ́ síná tó bá kó yẹn síná dání òbí àmọ́ ńgbà tó ṣe àbòsí léèwọ̀ lórí ara rẹ̀ ẹnìkan ò ní í ṣiṣẹ́ tírú rẹ̀ ò tó gbèyàn wọná kọ́ wá wọná ìdínú ọlọ́run gangan fúnra ara rẹ̀ ló ti àwọn èèyàn kan lélẹ́tí dídí ọlọ́kàn dídì kò sí bẹ́ẹ̀ sì pé wọ́n tó wọn ní gbọ́ wọn ní gbà nítorí pé àkọọ́lẹ̀ aburú ti síwájú fún wọn kọ́lọ́mọ sì ti wá bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run tó wá sọ pé wa ma kunna mu'addibina hatta nab'atha rasula àwọn efi àjẹ nìkan ṣáájú ká tó rán ìránṣẹ́ gbàṣẹ wà láyé lónìí. àárí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àmọ́ kó nǹkan lọ́lọ́run rẹ̀ a sì ti mọ̀ pé ẹni tó bá tẹ̀lé tiẹ̀ yóò sóríire ẹni bá kọ̀ láti tẹ̀lé weti orí ibú lọ́kọ̀ wèsì yóò sì ṣe tàn án. ọ̀dà wò wò a rí i pé nínú àwa tá a wà láyé lónìí a lè pín wa méjì nípa òun náà sì máa ń tọ́fà tó wọn fi wọná gbogbo ẹni bá wọná yóò máa ń tọ́fà tó wọn fi wọná ìdí ni pé ọlọ́run lòun ní fìyà jẹ nìkankan ṣáájú kó òun tó rán ìránṣẹ́ ọlọ́run ti rán anabi muhammed sallallahu alayhi wa sallam anabi muhammed sallallahu alayhi wa sallam ti wá kú àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam là gbogbo wájà wà láyé ọmọlẹ́yìn rẹ̀ àti sọ wípé ẹnìkan kú sórí nǹkan kan iná ní ọwọ́ ó ń bùkátà àwọn ìgbésẹ̀ nínú àwọn ìgbésẹ̀ yẹn òun náà ní pé lódodo òòrùn ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n láyé àní ṣe àfẹ́kù àwọn ẹni tó nímọ̀ nípa ntọ́lọ̀ntìrán nàbì àwọn ẹni tó wá nímọ̀ nípa ntọ́lọ̀ntìrán nàbì wọn ò ní dákẹ́ wọ́n máa pe àwọn èèyàn lọ sídìí ẹsẹ̀ lé ńtọ́lọ̀ fi rán ànábì kẹlẹ̀ bá a sórí rẹ̀ àtìlẹ́mú tẹ̀sílẹ́mù ẹgbẹ́ ẹ̀sìn Islam kẹlẹ̀ bá a là. àdìyà àdìyà ọ̀rọ̀ máa bí gbọ́rọ̀ ni ẹnikẹ́ni tó bá ti lè gbọ́ nípa Islam tó wá kọ̀ láti tẹ̀lé ìlú wa ni jìyà ẹnìkan ọ̀gbọ́n pa Islam láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ títí tó fi jíjọ́ kú rẹ̀ tó fi kó láyé ọ̀pọ̀ nípa Islam àti ìjìyà àtà ìjìyà rẹ̀ ti ẹ̀dá lùkìyàm torí pé ọlọ́run bó ṣèdánwò fún wa torí ó sọ pé ọlọ́run wọn náà ló sọ pé òní fi àjẹyìn ṣáájú kó tó gbé ìránṣẹ́ dìde ìránṣẹ́ tó ránṣẹ́ wa bó tilẹ̀ jẹ́ kó ti kú èmi ò rí ìyìn sí rọ́rọ̀ rẹ̀ gbọ́ ẹnìkan òjíṣẹ́ rẹ̀ fún mi irú òsè pàǹjọ gbẹndẹ àlùkìyà ẹnìkan ọsọ̀rọ̀ rẹ̀ fún mi ní ti ẹ̀gbọ́n pẹ tó fi ràn Ọlọ́run ṣe ìdánwò fún yóò gbẹ nìkan dìde ní ìránṣẹ́ lọ́jọ́ gbẹndẹ àlùkìyà mẹ́wàá ń bẹ ńjọ́ gbẹndẹ àlùkìyà yóò wá pè wọn àwọn mi ń gbọ́ àti àwọn ilé ayé wéré lóhùn. òun ò kan ní làákàyè gẹ́gẹ́ bí àwọn wèrè dáìrí yẹn ẹjọ́ pé látijọ́ tó ti bàlágà ọba àlágà ń wèrè ni wèrè náà ló ṣe kú yàtọ̀ sẹ́ni tó ṣe ti ní làákàyè tayọ ọgbà tó bàlágà ẹ̀yìn ìgbà náà ló wá ṣe so àsìkò tí ó ti lò láàrin ìgbà tó bàlágà sí ìgbà tó ya wèrè o lọ́lọ́run fi ṣèdájọ́ fún un bóyá àlùjáná àbínà yàtọ̀ sí ètò ìsìnkú láti kékeré ló ti ṣe wèrè wọ bàlágà kò sì gbádùn títí tó fi kú irú àwọn ó ṣe wèrè wọ gbàtọ́ bàlágà kò sì gbádùn títí tó fi kú ọlọ́run ẹlẹ́dàá wa yọ pa pọ̀ sọ yìí pé òun ọ̀gbọ́n nípa tẹ́tọ́ lọ́n fi rán nàdí bẹ́ẹ̀ náà ní nílé ayé wa yìí níra àwọn kan tó ṣe kí wọ́n máa fò wá ní dèdè rìn dàdá ń dídín òpònú màlélé yìí kìí ṣe wèrè wọn kìí ṣe wèrè o ẹ mọ̀ ní làákà rẹ̀ àwọn èèyàn fẹ́ fi ṣe nítorí pé làákà rẹ̀ ò lágbára lọ irú àwọn ń wọ̀ máa ń tí àwọn èèyàn ń wí torí kò nílò ló ń máa ń kọ́ máa ń pò náà dàda ti dín náà ni wọ́n máa ń pa ẹ̀sìn Islam kan tọ́nà fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam wá da gbogbo wọn ọlọ́run àgbẹ̀ nìkan dìde bẹ́ẹ̀ náà làwọn ọmọ kéékèèké tó kú ní tó kú tí bàbá wọn torí pé ọ̀rọ̀ kan sọ pé gbogbo wọn wọn lọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì sọ pé rárá àwọn náà nílò àwọn ọmọ àwọn kèfèrí táwọn bàbá wọn jẹ́ kèfèrí ṣùgbọ́n táwọn ọmọ yẹn ti kú léwe láti kú róńdó róńdó kó tó di pọ́n bàlágà àwọn náà tún wọ́n tún dá àwọn pọ̀ mọ́ ọlọ́run wa gbé nìkan dìde lánàá bì níjọ́ pé ní dàlùkìyàn kó pè wọ́n lọ sí di ẹ̀sìn ọlọ́run ẹni tó gbọ́ ẹni tí ò gbọ́ kò sí ọ̀rọ̀ pé bóyá àwọn tó gbọ́ ni àwọn tí ò gbọ́ ni lẹ́yìn tó bá ti pè wọ́n tán ọlọ́run wàá dàn wọ́n wọ́n wàá gbé iná wa síwájú wọn ní iná tí ń jó gidi wọ́n ní kíkà lóko kó bẹ̀ àwọn kan kó bẹ̀ ah ìbáná ibi tọ́lọ̀ rán ó sì ní ká kó nu ná bàtí ìṣẹ́ ọ parí mi àwọn kan kẹ iná bá ah ẹ̀dá wà nǹkan mi wà iná anabi sallallahu alaihi wasallam ni ẹni tó bá wọnú náà yẹn àlìjáná nínú torí pé yóò jọ iná ni èsì náà ẹni tó bá lòun ò ní wọ àwọn gangan ní ọwọ náà kí ló dé Allahu a'lamu ma hum fa'ilun Ọlọ́run máa ń tí wọn bá ti tẹ́lẹ̀ náà láyé tó bá ṣe pé ètò lòun ọgbọǹpa islam bá gbọǹpa rẹ ìbọlọrun mọ bí ó di mùsùlùmí bí ó ní di mùsùlùmí tó bá ṣe pé wèrè yẹn ọba jẹ́ pé ó ní làákàyè ìyá wèrè ọlọ́run máa ń tí ọba sí dàda ń díndín kọ́ ọlọ́run máa ń tó náà ọba sí àwọn ọmọ kéékèèké ń kọ́ ọlọ́run máa ń tó wọn ọba sí tó wá kí wọ́n dàgbà so lábẹ́ ọlọ́run ti máa ń tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà lẹ́ni tí ó yege ó fi yege lẹ́ni tí ó fìdí rẹ̀ ni ó fi fìdí rẹ̀ torí ẹ̀ tó bá wọ ọlọ́run yọ fọ̀nà má gbogbo èèyàn ṣùgbọ́n kò tó láwùjáre kò tó lóhun àtìrànmá káwa máa bá kèfèrí sọ̀rọ̀ islam kí ẹ gba islam kẹ́ lè bá a sórí rẹ̀ ẹ darapọ̀ mọ́ àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbà kẹ́yìn náà máa jẹ́ mùsùlùmí kí kèfèrí wa sọ pé tó bá yẹ pé níta ti ọ̀dà ni tó bá yẹ kó rí ìsìnà lábá wà ni olúwa ìbá ti fi wálẹ̀ kìí ṣe àwáwí kìí ṣàwíjàre sọ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń dẹ̀yàn téèyàn ó fi máa wò pé tó ń ṣe náà ló ti dáa jù lọ́nà tó ṣe pé tọ́lọ́n bá gbàyàn mú kò síbi téèyàn gbà yìí ìdí rẹ̀ ló fi jẹ́ pé àwọn kèfèrí wọn ò bá gbọ́ òdodo ẹni tọ́lọ́n bá ti pa kọ́lẹ̀ fún kọ́ máa nánà ni wọn ò bá gbọ́ òdodo kọ́ mọ̀ kó òdodo ni jù bẹ́ẹ̀ lọ kò lè rọ̀ wọ́n lọ́rùn láti tẹ̀lé nítorí pé ọlọ́wọ́n dẹ wọn tí wọ́n fi kú lórí ṣíṣe kèfèrí ni torí rẹ̀ àwa wí kàn sí fẹ́ nìkan o àwíjàre òṣìṣẹ́ nìkan o tó sọ pé ẹ má bu wọn mọ́ o ọlọ́run ló wù pé kí wọ́n má mànà o torí tó bá wù ọlọ́run pé kí wọ́n mànà àwọn náà bá mànà o ẹjọ́ ọkọ̀ sáwà àwùjọ nìkẹ́ni láti máa sọ pé tó bá wù ọlọ́run kò bá pé káwọn náà mànà. ولو شاء لهداكم أجمعين tọ́lọ̀ wọn bá fẹ́ gbogbo yín pátá ni ọba fi mọ̀ oníbèrè wá sí béèrè ó ní tẹ ẹ bá lẹ́ni tó mọ̀ ní tó ṣe mùsùlùmí tó tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa tẹ ẹ bá lànà rẹ̀ lọ́lọ́wọ́n bá jù kíkẹ́ lọ́lọ́wọ́n bá kẹ́wọ̀n táwọn ti tẹ̀ Islam wọn á ní ẹsẹ̀ wo wá làwọn tẹ̀ làwọn ẹni tọ́lọ̀ wọn kò fi mànà táwọn ń bẹ lórí títí kété táwọn ni wọ́n sẹ̀ àbáwọn bàbá ńlá wọn lọ́lọ́run tí wọ́n fi ń bi àwọn léèrè àbí lọ́lọ́run fi kádàrà pé àtìrántìrán ti wọn kèfèrí náà ni ẹsẹ̀ wo làwọn bàbá ńlá ti wọn sí àwọn wa sọ ike rárá àwa. tọ́lọ́ wọn bá sànú islam èsì kí nǹkan kan la gbé fún tani kí lọ́lọ́run ló fẹ́ gbà lọ́wọ́ àánú bá ẹni tó ti sìn yẹn torí bá tẹnikẹ́ni ti ṣe dọ́gba bá kí ni tó máa ti ṣe dọ́gba ọ náà ni wàhálà yìí náà ò nàìjíríà látàrí làákà ìta ọmọ ibi tó da yàtọ̀ sí ibi tí ọ̀dà kọ́mánà yàtọ̀ sí ìsìnà oníkálukú wa lọ́wọ́ àtẹ̀fà ètò ìdọ̀gbọ̀ ọlọ́mọba nítorí pé ó fún wa ní làákà yìí ọ̀dà wa lórí rú àwa náà mà ó pé wa bí ó pé wa kí ló dé tó fi jẹ́ pé ńgbà tó débi tó ti fẹ́ jẹun wọ́n sọ pé sí ráìtì lẹ́ ń fẹ́ ni àbó kélé ta ló tì ọ́ tó fi sọ kó kélé fẹ́ ìbúwọ́ náà ló choose wọn lọ́ọ́ ní choice tó fi choose pé òkèlè ni mò ń fẹ́ ẹ̀yin tó mú kélé tán wọ́n tún bí ẹ léèrè sí ọbẹ̀ fọ́lẹ̀ fẹ́ ni abẹ́kùsí abọ́bẹ̀ eyọ abọ́bẹ̀ ẹlá abọ́gbọ́nà wọn lọ sọ pé ọbẹ̀ lálùfẹ́ tó bẹ́ẹ̀ náà ní láyé mi lẹ́kùn méjì sí níwájú ẹ̀ lẹ́kùn àbáwọ mẹ́tíláṣí àti lẹ́kùn àbáwọlé ìtẹ̀bọ̀sọ̀lọ̀ kò sẹ́ni tó fi sẹ́kẹsẹ̀kẹ sẹ́ni kẹ́ni lọ́rùn dábàá pé wíwọ́ ni wọ́n ń wọ́ gbígbé ni wọ́n gbé ọdún síbẹ̀ ọ̀ bó ti débẹ̀ ẹni wá mẹ́tíláṣí ńlọ́sẹ̀ta rẹ̀ ẹni tí òtù wá mọ́sálásí òun là ìwà mọ́sálásí wù torí pé làákà ìtọ́lọ̀ fún wa agbára ńlá ni tọ́lọ̀ fún wa la òun là á máa fi sẹ́ta ìdí nù tóbi jẹ́ pé gbogbo nǹkan lè máa wú gbogbo èèyàn kára àwọn kan náà àwọn èèyàn tó wù gbogbo èèyàn lè kórìíra gbogbo wọn lè kórìíra kankan rárá nìkan nínú àwọn èèyàn tó ń ti bẹ̀ kú nítorí ẹ̀ nítorí pé làákà ìtọ́nà fún wa ibẹ̀ gángan ní switch control tó wà lára wa àwọn alátẹ̀ta ibi tó wù wá yẹn ní kọ́lọ̀ dáadáa làákà rẹ̀ ìtumọ̀ títí dọ́gba ọlọ́run ṣé tọ́lọ̀ ń bá dá wa dára wa láàrọ̀ náà àlè rọ́nà lọ láéláé torí ẹ̀ ló ti wá nù àdúrà eléyìí tí ó ń bẹ nínú àkọọ́lẹ̀ kí wọ́n náà má da wa dára wa lódì wọn sẹ́jú àyà nítorí ẹnikẹ́ni tó lọ́n bá dá dára rẹ̀ tẹ̀ bá torí de eléyìí ṣíṣe dọ́gba ọlọ́ọ̀ lọ́lọ́wọ́n bá ti bá àwọn eléyìí ẹ̀kọ́ tàbí títí wọn tó bá lọ jẹ́ pé nílé ayé ń bí ó dá wọn ó sì wọ́n wèrè ni ó ti wọ́n dáadáa ń dẹni tí ò lórí lọ́wọ́ wọn ò mọ nǹkankan ọwọ́ àti lọ́la lùkìyà mọ̀ fún wọn torí pé wọn ò ṣe islam kọ́nà wọn á kó wọn sínú náà eléyìí lẹ̀ bá pín kí ni wọ́n ṣe. mọ́nì ìsìn láyé ó fún wọn láàgàdì àwọn náà lórí lọ́wọ́ wọ́n méròó rò kí ni tọ́lọ̀ wọn kò tó wọn àti fáwọn gbogbo nǹkan lọ́lọ́wọ́n bá ti fún wọn. ọlọ́ni wọlé òṣà àdàdàdà ọkùnrin àjùmáyé tó bá wọ ọlọ́run gbogbo yín ni ọba fẹ́ mọ̀ ṣùgbọ́n àdéhùn ọlọ́run ọba kì í yẹ ó ti sàdéhùn gbígbé iná jahannama yóò kún fọ́fọ́ ó ti sàdéhùn fóun ní fàkó sífẹ̀ nìkan sínú náà ẹni ọba lẹ́tọ̀ọ́ sí náà ní ọ̀wọ́ náà ọlọ́run sì wà lọ́wọ́ náà ọlọ́run ọba tó sọ ọ́nà àyà mi ó ní walau sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'a ọlọ́run tó bá gbogbo ọ̀nà gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ ní ọba gbọ́lọ́ ẹnìkan ìbá ti sẹ́kù tí ọmọ ti kẹfẹ́ rí sọ eléyìí túni nínú ni fẹ́yìn mùsùlùmí pàápàá jùlọ ẹni tẹ́ máa ń pèpè lọ sí tẹ̀lé náà ẹ má sọ̀rọ̀ sínú ẹ má bàrà jẹ ẹ má sèrè ayé lé láti dọ́tà ti ń pa àwọn èèyàn sọ́nà tá a gbà láti pè wọ́n á sá lọ sá lọ abá wọn wí jẹ́jẹ́ àti wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ọ̀ka islam ẹ máa rántí pọ́lọ̀ wọn bá ní òwú láti sùn wọn máa nì tó bá wu ọlọ́run láti fẹ́ nìkan máa nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn àbùkátà wọn tọ́lọ̀ bá fẹ́ fẹ́ nìkan máa nì wọn àbùkátà wọn. tó ọlọ́run innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti ọlọ́run ní gbogbo tọ́lọ̀ wọn bá ń bá ń fẹ́ kọ́sẹ́ ojú kọ́sọ́ fún pé kọ́sẹ́ kó sì máa sẹ́ lọ. ọlọ́wọ́n bẹ lẹ́dàá o tó wá fà wá màní tó sì wá ní mùsùlùmí a ẹ̀ ká máa dúpẹ́ fún bàbá wa kọ́lọ́fà ìyá wa kọ́lọ́fà ẹ̀ ìlú kàtà ń gbé àwọn èèyàn wa kan àwọn kọ́ ni wọ́n dẹ̀rọ ọlọ́run lóde. ọlọ́run ló máa ń kẹ́ni tó bá fẹ́ mánà ọlọ́run kọ́ máa pa á dàtà ìgbà ọlọ́run tó sọ ọ́nà ayọ̀ nù wọ́n ní walaw sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida wala yazaluna mukhtalifin illa man rahima rabbuk ولذلك خلقهم تمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين ولو شاء ربك لجعل الناس أمة واحدة tó bá ṣe gbogbo olúwa ẹlẹ́dàá wa ni kò bá ṣe gbogbo wa ní nǹkan kan náà gbogbo alàbá jẹ́ mùsùlùmí gbogbo alàbá jẹ́ mùsùlùmí torí àwọn ń ike ọlọ́run ọba ṣé ní fáwọn káfíìrì káwọn náà gba ìsìláàmù gbogbo bí jáde ń ṣẹbọ kọ́ padà débi tí wọ́n ti máa sin lọ gbogbo bí dáńtí ń sẹ́ lọ kọ́ padà débi tí wọ́n ti máa tẹ̀lé tọ́lọ́ bẹ́ẹ̀ ni àdúrà kò sì ta kò fi ọlọ́ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ọlọ́ ni pé gbogbo èèyàn ní mánì ẹni tí wọ́n mánì ni wọ́n mánì dípò pé ẹnìkan wà fọ ọjọ́ pẹ̀pẹ́ tó bá gbàdúrà tó ń ti tọ́ ni tó bá jẹ́ kọ́ lọ́wọ́ bá lọ bá ń bẹ̀ ó ti yẹ kó fi gbogbo àwọn mọ̀nà alẹ́ ni tí wọ́n wọ náà wọ náà náà níṣẹ́ ẹni tí ó sóríire ó sóríire ẹni tí ó sì wọná wọná ọlọ́ni wọlé ayẹyẹdàlú na mọ̀tẹ́lifẹ̀ ọlọ́ni àníyẹ ànígbò lórí pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukọ́ mà nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukọ́ mà sí ǹjẹ́ ìpìlẹ̀ sì ti kálukọ́ yàtọ̀ síra wọn àkọọ́lẹ̀ lè ti síwájú torí ìdílé yẹn mẹ́jọ báyìí lọ́kàn yìí wípé káfíìrì ti tún sẹ́kù káfíìrì pọ̀ jọjọ kọ́dà láwọn àwùjọ mi ìfèrí pọ̀ ju mùsùlùmí lọ ló ń kà ẹ mẹ́jọ yà yín lẹ́nu ọlọ́ni wala yazaluna mukhtalifin wọ́n pín yẹlẹyẹlẹ náà kò sì sí nǹkan tó lè mú wọn má pín yẹlẹyẹlẹ illa man rahima rabb àyàfẹ́ tọ́lọ̀ wọn bá tó bá tà àwọn mùsùlùmí nìyẹn ọlọ́wọ́n bá wá sànù tiwa kò sí wa lọ́kàn nínú wọn walidhalika khalaqahum nítorí kí wọ́n lè bàjẹ́ pé àwọn kan lọ lọ́tọ̀ àwọn kan lọ lọ́tọ̀ iná lọfà lọlọrun bá fi dáhùn ipe ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ọrìn wọtẹ mẹtẹlẹ mọtòrọ bíkà ṣùgbọ́n ẹ má gbàgbé pé àdéhùn Ọlọ́run bá ti síwájú tóní la amúlá anájà anáma mi nà lẹjẹnà tí wọn nà ẹsẹ àtúmáyé Ọlọ́run ni mo gbóra máa fún iná àjà anáma pẹ̀lú àwọn àlejò náà àtàwọn èèyàn lápapọ̀ torí àlejò náà bẹ jàmáà iná náà sì ń bẹ ṣùgbọ́n àyà alukur'ani ní ààyè tó ju ayọ̀ kan lọ ọ̀kan nù rẹ̀ lélẹ̀ ọlọ́wọ́n bá fi yé wa wípé iná jahannama ó fi kọ̀ọ̀kan náà ṣùgbọ́n àwọn ẹ̀rí tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn tọ́ka sí pálẹ̀ jáná ò ní kún ìdí nu fi ń pè gbogbo gbà gba islam àyè ti ń bẹ lálùjáná níbi tó lè dé iná ní òkun kọ́kọ́ ọ̀wọ́ná ọ̀wọ́ná kúkún nínú ọlọ́mọdé ó kún pẹ̀lú tiwa ṣùgbọ́n àlùjáná ò ní kún débi kó anabi sallallahu alaihi wasallam onígbà tí gbogbo ọmọ àlùjáná bá wà àlùjáná tàyé ó tún ṣẹ́kù nínú rẹ̀ jáńtìrẹ́rẹ́. tó ń ti pé ọmọ àlìjẹ́nà kan ò sí dápè lólóṣù ọmọ àlìjẹ́nà kan ò ikú wọ́n mú nítorí pé àdéhùn tó fi hàn pé ẹni tí ò ní ní tó nǹkan jù tí ẹni tó ní tí ò ní tó tàwọn akẹgbẹ́ rẹ̀ lálìjẹ́nà yóò ní tó gbogbo ilé ayé àti ń ń bẹ nínú gbogbo ilé ayé ẹni tí ò ní ní tó nǹkan nù bá kátó wá pé ẹni tí ó ní pọ̀ jù adé pé ìtẹ̀mílẹ̀ ayé irọ́ lásán yìí ìtẹ̀mí dàlùkìyàmà ní ìtẹ̀mí òjò kọ́lọ̀ ń dákú kọ́mọ́tà àlùjáná lé wọ̀ wá lẹ́yìn ìgbà tí gbogbo ọmọ àlùjáná bá ti wá wọ̀ tán táyé sẹ́kù lọ́jà tirẹ̀ rẹ̀ ọlọ́wọ́n o pẹ̀lú àyè a yóò wá ti torí àyè tó sẹ́kù dá àwọn ẹ̀dá tuntun àwọn tí ọba wa gbélé ayé wọn ọba wa ṣe làálàá wọn ọba wa ṣe wàhálà wọn ọ̀làágùn rí wọn ọba wa ṣe ẹtẹtẹ gán mọ́tò mọ́lù ẹ̀yìn kọ́ mọ́tò àmọ́ wa lọ́wọ́ bó ń bá lọ kí dáńkó tó dé ọ̀pẹ̀ àbí wọn ń jàǹtì lọ́sẹ̀kù wọn ọba wa ṣe fìtínà lọ́tún fìtínà lósì fìtínà wájú fìtínà lẹ́yìn gbogbo tá a bá pàdé lé ayé wọn bá wọn bá wọn bá pàdé ọlọ́run àtẹ̀dá àwọn èèyàn tuntun yóò kó wọn sálẹ̀ tẹ̀lé ṣé ẹni dọ́lọ̀ wọn bá wa fi sálẹ̀ tẹ̀lé lẹ́yìn gbogbo wàhálà yìí lẹ́yìn gbogbo fìtínà yìí lẹ́yìn gbogbo ṣé iná ò ní bí wa bí wọ́n lọ́ọ́ bàbá kó lẹ́jọ́ àti báyìí wọ́n lọ ẹ́ ṣé dọ́ọ̀ They suffered not, and they don't know what we what we face in the world. Kéèké. Ọ̀rọ̀ ra ṣe sẹ́ńpẹ̀ rẹ̀ kí ta lọ fẹ́ ṣe. Àti pé láti jẹ́ náà nìkan bínú ẹnìkan. Ẹnìkan ò ní rí pé ẹnìkan níjú ọ̀la, ẹnìkan ò ní wo pé ẹnìkan kò sí wàhálà, ẹnìkan ò sí kìnnìkan. Dépò bá mi wá pé kíni. Jáde wá mi pé kí n bú ọkọ tí ọlọ́run wọ́n tó jìyà. Kò sí tọ́jú ẹ̀ torí ẹ̀ táwa lè tún sọ ikú àwa gan alára tá a jìyà àwa gan alára tá a ṣe wàhálà ṣé wàhálà wa ni ó gbé wa wà lẹ́nu kí ṣe wàhálà wa nù ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa ó ní lan yudkhila ahadakum amaluhu aljanna ẹnìkan nu yóò sì jọ ẹgbẹ́ iṣẹ́ tí ó gbélé ayé ṣe nìkan ni ó dààmú wà lẹ́nu àwọn sọ̀hábà ni wàlá anta ya Rasulullah ìwà anábì ńkọ́ anábì ni wàlá àná èmi gàlà iṣẹ́ mi lásán kọ́ ní òbí wà jẹ́ ìlà ẹ̀yẹ̀sùmẹ́lẹ̀ ní ọ̀wọ́ òbí rahmẹ́tẹ̀ àfi tọ́lọ́ wọn bá bá fi kẹrẹ̀ kárì anábì tó yẹ pé nìkan ní wà lẹ́nà ṣáájú ajẹ́ pé kí ọlọ́run ní òbí wà lẹ́nà bó wàá làwọn akúrú dáàmà á sọ kékeré ni ọlọ́run mú ẹyọ ọdún tí mo fi sin lọ kékeré ni ọlọ́run ní kó ṣàánú wa àánú ọlọ́run là ń bùkà torí di eléyìí àwa gan alára dá bàrà wa lálẹ́ jẹ́nà ìtẹ́ wa kọ́ ló gbé wa débẹ̀ àánú ọlọ́run kí lọ́wọ́ fẹ́ máa mú yín tẹ́bi wá ní ìkùnsínú sẹ́ni tọ́lọ̀ wọn bá gbilẹ̀ dá lálùkìyà àmàkọ́ máa bẹ lálẹ́ jẹ́nà láì délé ayé rí òsì ń tọ́fẹ́ bí yẹn wọ́n ti ẹ̀ ń bínú ara wọn láti tán kò sí síbi tẹ́ wá ti lè dáa tó kò sí bó ti lè pọ̀ tó àgbọ̀dọ̀ jẹ́ ọjọ́ wá lójú káma wá wọ̀ kó ti tó òní òmu àwọn àlùjẹ́nà mọ̀tàlẹ́ mùsùlùmí àti lọ́nà ilé ẹ̀tọ́ ń gbọ̀n ní gbọ̀n wà lẹ́nu ẹ̀yà àfikọ́lọ̀ ọ̀bọ̀ fi kẹrẹ̀ kárí o ṣùgbọ́n nìkan òsìjọ́ wà àlùjẹ́nà tí èsì náà nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ àyà Al-Qur'an ọlọ́wọ́ bó tún máa fi hàn wá gbígbé àtàdédé ah, fi ń sàlẹ̀ jẹ́nà àfi nítorí sábàbí tẹ́tẹ́ ìṣẹ̀lẹ̀ ayé. ok èèyàn kan wá sí sí orí ibú báwo ló ti fẹ́ sórí rẹ nítorí pé sẹ́yìn ò ní gbé ẹ̀wà jẹ́nà débi ti bá àwọn àti ó ti ti sẹ́ẹ̀rí ọlọ́run tó wá fi ìké àdánù rẹ̀ kún fún ọ ló bu ara lè jẹ́nà. wànúdù àǹtẹ̀lùkọ́mọ lè jẹ́nà tó òòrè tó mú hàn bí màá kúntùm jàmẹ́lú wọ́n pè wọ́n jọ pé ndàgbéyàwó bí alìjẹ́nà náà nìyẹn ọlọ́wọ́n bá ti jogún rẹ̀ fún yín nítorí ìjẹ́ ìpele ayé kẹ́nìkan á jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́mẹ́sì lọ́wọ́ bá a sọ pé àti kí ọlọ́run bí kí ọlọ́run bá ti bẹ àwọn àlùjẹ́nà ọ̀wọ́ náà dára nítorí pé ẹni tí kò sí lọ kò sí bó ti fẹ́ wà àlùjẹ́nà. akramakumullah ó wá nínú àdéhùn kan kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́nà tó gbà ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ti déédéé. abu abdullahi alhakim olóògbé jáde nínú tírà rẹ̀ alùsẹta wọn lẹrú Ọlọ́run ọba kan Ọlọ́run dá sí erékùsù kan ọwọ́ àti bí ọgọ́rùn márùn ọdún ìfẹsẹlọn ntọ́fẹ́ jẹ ló ń jẹ lójúmọ́ èso dẹ̀bínú tó bá tọ̀kalẹ̀ látara igi dẹ̀bínú ti ń bẹ nítòsí tọ́wà omi tí ó mu oní àlómi ìtẹ́lẹ̀ rú eléyìí ti ń sun lẹ́bàá bí tọ́wà nìkan ẹnìkan ò rí dáàbà nìkan lọ́rùn wọ́n tó náà lọ́rùn sọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá láyé èèyàn tá à ń bá èèyàn tí ń bá wa àárín èèyàn dá wà àìlè má ó mú wa máa dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ torí tó bá kéèyàn nìkan ni yọ dẹ́ṣẹ̀ o àmọ́ kò ní pọ̀ bí èdè tún ṣẹlẹ̀ látàrí pé ẹ̀ máa wí ó nìkan náà nísinsìnyí lọ kò ní nǹkan méjì kó sí lọ lọ tó bá dijọ́ pé nàìjíríà ọlọ́yẹlẹ́dàá ọ̀ wá sọ pé ẹ mú ẹrú mi yọ ẹ fi sí àlùjá náà pẹ̀lú àánú bí wọn sọ pé wọn lọ àánú rẹ àbí ńlá iṣẹ́ tí mo ti kú five hundred years is not a joke mi ì sẹ́lọ̀ ẹ̀sìn náà ni mo ń gbogbo ẹ̀ sí sẹ́wọ̀n kọ́ ọmọ wò pé tí wọ́n bá fò sálì sẹ́lẹ̀ pẹ̀lú àna ọlọ wọ́n máa wà pẹ̀lú àwọn àyò ànáàlì àwọn èèyàn yẹpẹrẹ sẹ́wọ̀n pé kókò onú kan náà ti sọ pé àlìjáná àkóbàtà ló ń fẹ́ wọ̀ ó fẹ́ wà àlìjáná tọ́ka láì mà kó kọ̀tà ìfá kó bàtà lálùjẹ́nà gbogbo ẹjọ́ wà lùjẹ́nà asọ́pẹ́ ni tí ò ní ní tó gbogbo èèyàn yóò yóò ní tó ilé ayé lọ́nà lọ́kùn mẹ́wàá gbọ̀rọ̀gbọ̀rọ̀ àlùjẹ́nà ọ̀dà bí ọ̀rọ̀ ilé ayé tẹ̀ ń bá kàdé akramakumullah nígbà tí arákùnrin bá a tètè wọ́lọ́ tẹ́tí mo ṣe nípa five hundred kó tó àdé ẹ̀wọ̀n gbogbo tẹ́tí ṣe five hundred ẹkọ lórí apá kan sùn gbogbo ẹ ní five hundred yẹn ẹkọ sórí apá kan sùn ẹ wá fi wọn ìdẹrẹ yín ju ẹyọ kan káwọ bọyọ pé ẹ̀tọ́ ìdẹrẹ yín ju ẹyọ kan àbí òpin wọn wá gbé ìdẹra ẹyin tó kan nínú ẹyin tó méjèèjì wọn gbé lórí apá kejì òṣùwọ̀n. ìdẹ̀rẹ̀ ẹnìjú ẹyọ kan wá tẹ̀wọ̀n ó ju gbogbo sí ọgọ́rùn-ún márùn-ún ọdún lọ. sọ̀kẹ́ àdìpáàrí tóbi wá wò ká tẹ̀ ń sin lọ́nà fi lọ gẹ́gẹ́ bíi táàgì bá tà tọ́lọ̀ ń sọ òní rẹ torí káwọn máa ń lọ rò pé ìyà làwọn ń sọ̀rọ̀ torí ọlọ́run olúwa àṣẹ̀dá ni ṣáájú kó tó dà kankan ọ̀tá rẹ̀ ẹ̀dá tó dá dẹni tó ṣàǹfààní orúkọ kan tàbí ìròyìn kan tí ò ti jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ ṣáájú kó tó dẹ̀ kó tó dẹ̀ dà nítorí kò lọ́ba tó rọrọ̀ pín gàdà kankan kúrò gbàgbọ́ gàdà ọlọ́run wa sọ pé ní ìsìn o gbàdá ti rí pé arákùnrin yìí kọ sàn ìdẹ́rẹ́ yín dúkà ajẹ́pẹ́ fi ẹrú mi sínú náà mi pẹ̀lú ìṣèdọ́gba mi nítorí pé yẹn justice túmọ̀ sí pé ọ̀ọ́sán ẹyin bí ẹyọ kan sọ́wọ́ àtàkìtì imú ńkọ́ ẹnu ńkọ́ bàbá ńlá bàbá gbogbo ọpọlọ ńkọ́ lẹ́yìn pé ńgbà tí àwọn olóyìnbó àwọn òpùrọ́ tí wọ́n bá ti wádìí kankan tán wádìí rẹ̀ tán wádìí rẹ̀ tó káà kí ni ìlú agbára lọ sẹ́wọ̀n bá mùsùlùmí àwọn ó tètè sọ pé ọlọ́wọ́ àbí ẹ̀kọ́ ni a tètè sọ̀rẹ́ńdà pé ah ọlọ́run ló tóbi ju eléyìí tí ọlọ́ọ̀dì ó òyìnbó sọ pé because ṣe tabanika sọ̀rọ̀ ọba brain so there is thousand upon thousand upon thousand of cells ìrọ̀lá so nígbà tí pọ̀ fẹ́ di ọlọ́wọ́ àgbà wọ́n ní thousand upon thousand ṣé wọ́n ń kà lọ́pọ̀ ọ̀kẹ́ ẹ̀ ń gba káàdì kí ni ìjọ agbára òkè tó bá fẹ́ wá wo ìdẹ̀ra tó wà nù ọpọlọ ẹ mọ̀ pé nǹkan ńlá lọ́lọ́ ń sèse wà lára ṣé ẹrù bá yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ àyàtọ̀ sẹ́ran màálù àyàtọ̀ sí ewúrẹ́ bọ́lá wọn bá ti ṣe bá ẹranko làwa náà ìdí nu tó ń jẹ́ kété èèyàn bá kú tẹ̀ bá tètè mójútó ara rẹ̀ yọ máa wù yọ máa wù tó bá pẹ́ lẹ̀ yọ máa rùn tó bá pẹ́ sí yọ bẹ̀ àyàtọ̀ làákà ìrọlọ́run ọba fi mú wa yàtọ̀ sí gbogbo àwọn ẹranko yòókù rẹ̀ ìdínú tíyẹn bá ti lu làákà rẹ̀ bí ẹranko gangan ni ó lò gbàtọ́ náà ọbẹ̀ lé dàrú tó sọ̀rọ̀ àwọn kẹfẹ́rí tó ń fún ní làákà tí èlò tó ń fún lójú tó ń fi ríran tó ń fún létí tó ń fi gbọ́rọ̀ tó ń fún wọn gbogbo ìdẹ̀ra tí wọ́n ti lò ó ní kùlẹ́ ìkẹkẹ ọwọ bọ́ọ̀lù fún ọgọlù wọn tiẹ̀ wọn nù wọn nù ju dábàá lọ lórí pé dábò kú ní làákà ah, yìí dábàá á wọ màálù yóò ti làákà yìí tọba sọ fún màálù tó kò ti làákà yìí lágbé màálù yìí màálù yìí ti já wọnú mẹsàlásì lọba yà gbẹ rẹ dà oríwọ màálù yìí dà ojú wa ń yà gbẹ sínú mẹsàlásì wọgán màálù torí wọ́n tó sọ pé torí màálù dà pété ẹ pé màálù lọ́mọ wa sọ fún pé ibìkan là á yàgbẹ́ sí ibìkan là á yàgbẹ́ sí ibi dẹ́gbà sí ọ yàgbẹ́ sí ẹni tó débẹ̀ sí. à láàkà ìtọ́lọ̀ ń fún wa náà fi yàtọ̀ sí gbogbo ẹranko yòó. ó kì í tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìdẹ̀ra làákà ẹ̀ kò sí kò sí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe náà tó tẹ́ pé ìdẹ̀ra làákà ẹ̀. ọlọ́run á ní ẹ fi ẹrú mi sínú náà pẹ̀lú ìṣèdọ́gba mi ó túmọ̀ sí pé kò pé ìdẹ̀ra tí mo ṣe fún ajẹ́pọ̀ lẹ́tọ̀ sí kọ̀wọ́ náà kí ọmọ wa pariwo kọ́ lọ́run àánú rẹ ni mo béèrè fún o àánú rẹ mo ń tọrọ o tètè dọ́gba rẹ kọ́ mọ̀ ń fẹ́ ọlọ́run àánú ni o àánú ni o ọlọ́run àtẹ̀tẹ̀ kọ́ da bá a jẹ́ bẹ́ẹ̀ wá fẹ́rù mi sínú àlùjánnà mi pẹ̀lú àánú mi torí ẹ̀ ló ti jẹ́ pé ní gbogbo gbà àwọn máa sọ pé kí là fẹ́ àánú ọlọ́run làwọn fẹ́ kìí ṣe ṣíṣe dọ́gba rẹ̀ nítorí pé téèyàn bá máa tó wà lábẹ́ rẹ̀ èèyàn sì ṣe o tó bá fi ṣíṣe dọ́gba ọlọ́run ọba ń fẹ́ wàá rí i pé kò sí kankan tọ́lọ̀ fún ọtọ̀ lẹ́tọ̀ọ́ nítorí pé o ò lè pé ẹ̀tọ́ nǹkan yẹn ajẹ́ pé kéèyàn kúkúrú adó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ tó àmọ́tò àgbà àánú ọlọ́run làbá ń tọrọ yóò ti ṣe dáadáa fún wa yóò tún ṣàlékún fún wa yóò tún ṣàlékún fún wa yóò tún ṣàlékún fún wa nítorí pé kìnnì àánú rẹ̀ la tọrọ àtọrọ pé awọ ti kankan ìní kò fi ṣe kankan fún wa torí ẹ ilé ìjọba tó bá wọ lọ kò bá fọnà máa gbogbo yìí àwa gbọ́dọ̀ ń lò tá a máa ń pè yẹn lọ sí dẹ́sí ọlọ àtọ pé mi ní dára mi láwọn torí wà ló ṣá ọlọ́ọ̀hù làdàdà kù màjùmáì tó bá wọ lọ gbogbo yìí ní òfin mọ́nà bàtí ó sì fi gbogbo yìí mọ́nà wọn àpàrà mi à ń pè síbẹ̀síbẹ̀ ẹni tó bá wọ lọ yọ kù ẹni tó bá sì wọ Ọlọ́run kò ní fi mà àmọ́ kí wọn á ti torí pé tó bá wọ Ọlọ́run yóò ti fi wọn mà ní láì jẹ́ pé mi pè wọn kí n má wàá pè àbúrò mi màá pè ẹlòmíì náà kò pè ẹlòmíì náà kò pè sẹ́mu kí nínú pípé dẹ́yìn pè wọ́n gbọ́ wọn ò gbọ́ àǹfààní bẹ́ẹ̀ ẹni tó gbọ́ òun sórí rẹ̀ ẹni tó gbọ́ tí ó gbà àǹfààní bẹ́ẹ̀ wọ́n máa fi léèrè jọ gbẹ̀ndà òkèèyàn kí ló dé tó gbọ́ tó gbà. ìdí tó wọn fi jìyà ọlọ́run ni wa ọlọ́run ẹlẹ́dàá wa ni huwa alladhi anzala minas samaa'i maa'an lakum minhu sharabun wa minhu shajarun fihi tusimun ينبت لكم wà nàqilà wà والنخيل wà min كل tamarot. إن في ذلك لآية لقوم يتفكرون lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bí ẹlẹ́dàá tó tún ti sọ fún wa nínú ọ̀kan nínú àwọn àyà tó síwájú irú ìdẹ̀ra tó ń ṣe fún wa nípa àwọn ẹranko tó ń dá fún wa lórí ìṣiríṣi eléyìí tó jẹ́ jíjẹ eléyìí tó jẹ́ gúngùn eléyìí a a wa omi tó máa sọ̀kalẹ̀ fún aláti sánmà huwa alladhi anzala minas samaa'i maa'a ọlọ́ba tó máa ń sọ òjò kalẹ̀ láti sánmà kò sí ẹlòmíì tó máa rọ̀jò Allahu Rabbul Alamin nìkan ló máa rọ̀jò tó bá jẹ́ pé nìkan bá wà tó lágbára rẹ̀ kó má tètè jùmọ̀ o ó gbìyànjú láti wá àfihàn rẹ̀ lọ torí pé àwọn àgbẹ̀ wa wọ́n ń bùkátà omi fún tí wọ́n gbìn ọ̀pọ̀lọpọ̀ ti kọlẹ̀ tipẹ́ wọ́n sì ti fi àwọn èso pamọ́ sínú ilẹ̀ látọjọ́ tó ti pẹ́ wọ́n ń retí kójú ọ̀rọ̀ lé lórí kó mú jáde òjò tí ìrọ̀dún lẹ tó bí wọ́n bá wá lágbára láti mú kómi ọ̀sọ̀ kalẹ̀ láti sẹ́mà yọjú. ẹ̀rí pé àwọn Yorùbá nínú ọ̀rọ̀ wọn tí wọ́n máa pa òun náà ni pé ọ̀nbẹ nu àwọn ẹni tó lágbára láti ti òjò kọ́ mọ́rọ̀. ẹ̀sìn bíbọ́yá táàpù kan ní tí wọ́n gbé pamọ́ nù lé wọn wọn kàtì lọ́ba tì á èèyàn máa tanra rẹ̀ jẹ́ kù ọlọ́run ọba ni olóma ń rọ́jò kò sí ẹlòmíì tó lè rọ̀jò olóòsì lè pé kójú ọmọ rọ̀ kò sí ẹni tí wọ́n fi dá ajọ́ sọ pé kójú ọmọ rọ̀ tí sì lè rọ̀ Allahu Rabbul Alamin olóma ń síbi tó bá fẹ́ olóma ti kúrò níbi tó bá fẹ́ a máa mú kí ojú kó sùn. kẹsì ojú kólẹ̀ kó kun rẹ̀ kọ gba gbogbo ilé ayé ṣùgbọ́n ká máa wo kó kú dẹ̀dẹ̀ ó fẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ kàkà ní ọba tó di kójú sẹ́mà ó tún mọ́lẹ̀ fi ìdàtẹ̀yìn wá pé ẹ̀sùn yẹn ọlọ́run kó lọ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà láì jẹ́ kójú Allahu Rabbul Alamin ó lè mú kójú ọ̀rọ̀ ní àdúgbò kan kó sì jẹ́ pé àbáwọ̀ àdúgbò òjò ọ̀rọ̀ ń bẹ òjò ń rọ inú àdúgbò kọ̀ọ̀rọ̀ lábáwọ̀ àdúgbò ọlọ́run ọba wa a máa mú ọ̀rọ̀ ládùúgbò kan kó wàá àdúgbò tó tẹ̀lé kọ́ máa rọ̀ kọ́rọ̀ ládùúgbò kẹta. òjò lè rọ ní pápá abẹ́dẹ̀ kọ́ máa lati láti mùsùlùmí títí dáradá kó sì máa rọ láradá subahánàlá ìlànà ṣé bàbá kan ní sí páìpù sí ìjìbá ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ní agbára kù ọlọ́wọ́ bá máa rọ̀ jù ó lè tìnyìnyín dákẹ́ ẹ̀ tó bá fi dà kó tó mbẹ́ tí ìyẹn bá gbá yẹn di agbárí èèyàn mọ̀ pé yẹ ọkọ̀ tó kù torí gbogbo páànù ilé wa náà ni wọ́n máa ká kọ́ ká kọ́ tẹ́ ẹ máa yọjú ta àbí lójú fèrèsé subhanallah ẹ mọ̀ pé bó ti ń rọ̀jò nga tó bá wù pé kí omi yun yẹ̀yìn yẹn kó di òkúta wàhálà yóò di òkúta bí gbogbo owó kúta sí òsíntọ́nà lọ àtẹ náà nítọ́lọ́ tó máa ń fẹ́ kí nǹkan kan tẹ tẹ kó sì máa tẹ ọlọ́run ọba ló máa ń rọ́ọ̀jù ẹ tọrọ àbẹ́ ẹ tọrọ pé kójú ọrọ̀ ọlọ́run ló máa ń rọ́ọ̀jù ẹ lè tọrọ kọ́ mọ́ rọ̀ ẹ lè tún máa tẹ kọ́ máa rọ̀ ṣebí nàìjíríà wa ẹsẹ̀ pọ̀ òjò sì rọ̀ àwọn àlùmí wà láyé ẹ̀sìn òjò ti bí rárára wọn ò tún tọrọ òjò púpọ̀ púpọ̀ kò ní rọ̀ rárára wọn ti torí ẹ̀sìn kẹfẹ́rí bọ́ba ti wọ́ lọ́nà ló máa ń sọ láàrin òjò tó lọ́wọ́ bá wá sọ pé òun máa ń rọ̀ fún aláti sámà ṣé inú sámà gan lòjó ti ń wá ní àbí láti inú òfurufú ti ń bẹ lágbède méjì sánmà àtìlẹ̀. tọ́ba wa débẹ̀ kí ni tí mo pé láti sánmà. wọ́n ní láti agbède méjì ti ń bẹ láàrin sánmà àtìlẹ̀ lójó ti ń wá kì í ṣe nínú sánmà gàgà ṣùgbọ́n wọ́n pè ní sánmà nítorí pé ìtumọ̀ sánmà ọ̀fẹ́ ju sánmà lọ sánmà máa túmọ̀ sókè. So ẹ sọ yìí pé ra'aytuhu fi sama'il ghurba mo rí ní sàmà yàrá sàmà yàrá rẹ báwo tẹbi sílìn yàrá lọ ṣùgbọ́n léde lárúbáwá ilé sọ pé ní sàmà yàrá torí gbogbo bí tọ́ba ti gba ni wọ́n pè ní kéde ni wọ́n pè sàmà kéésì nu sàmà gángan lòjó ti wá nínú òfurufú. tí ń ní agbede méjì sámà àtìlẹ̀ lọ́jọ́ tí wá torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ bá wọ bàálù bá ń tí bàálù bá ń lọ tí bàálù bá ń lọ ẹ sì máa rí i pé òjò ń ara bàálù náà lẹ́yìn bá wà létí fèrèsé ẹ máa rí i pé òjò ń kan òjò ń kan tó eleven thousand feet. àwọn lọ sókè sí àwọn lọ sókè sí ẹ débi tó yẹ pé yọ yà yín lẹ́nu ẹ rí i pé òjò ń rọ̀ ní ń wò nsàlẹ̀ kò sì kára bàálù mi tòyẹn ni kí wọ́n ti kọjá lẹ́bù léyà àti tí òjò wà sókè gbogbo bí bàálù gá lọ eleven thousand feet kọ́ bá lọ million thousand feet kò sí ìdè sàmà tó túmọ̀ sí pé ọlọ́ọ̀bù àyè torí ẹ̀ akọ́rọ́mọkọ́mọ́ lọ́wọ́ ọlọ́run ọba ló máa ń rọ̀jò láti sàmà agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ o òdodo lọ́lọ́run sọ irọ́ làwọn sáyẹ́ǹsì pa o irọ́ làwọn jógráfì pa o nítorí pé nínú jógráfì àwọn ọ̀gbà kọ́lọ̀ ló máa ń rọ̀jò nínú àwọn ẹ̀kọ́ tẹkinọ́lọ́jì science and technology ìdínà àwọn ọmọ wa gbọ́dọ̀ pẹ́ sí Islam yìí gan gbogbo àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé ibi tí máa ní wà ní àwọn ẹtí ń kọ tí wọ́n sì ṣe experiment lóríṣiríṣi tí wọ́n fi ń rí nǹkan ṣe àwọn lọ́yẹ̀ kan kọ́ lọ́nkọ́ jù ẹ́ àdúrò nǹkan yìí ọgbọ́n náà ti ṣe ẹ̀wọ́n náà ọbẹ̀ ẹlẹ́dàá wá sí sọ́dọ̀ kan ẹ̀wọ́n ti pẹ́lẹ́ àdílé ìpọ̀ tó gbogbo ẹ̀jẹ̀ gbàgbà yìí àmọ́ òyìnbó táǹfì ń kọ́ kò dé kọ́pọ̀lọpọ̀ gbọ́lọ́ngbọ́ kò dé kọ́pọ̀lọpọ̀ ọmọ nítorí pé ńgbà tó yìnbó tó english láìsí ẹ̀ torí kìí sọ origin rẹ̀ ní english kìí sọ origin rẹ̀ ní french ọ̀pọ̀lọpọ̀ mọ̀tá àwọn máa ń kọ́ science and technology origin rẹ̀ arabic nísìn algebra tẹ̀ ń kọ́ nínú mathematics tẹ̀ ń pé pilẹ̀ rẹ̀ arabic mùsùlùmí òun lẹni tó pilẹ̀ kò sí change títí láéláé tó bẹ́ẹ̀ làwọn sáyẹ́nsìsì míì àwọn Ibn Hayyan sáyẹ́nsìsì tó ti ti pẹ̀lú ríríran wọn à rí ẹlòmíì tọmọ ti lọ láyé tó tó gbàtí wọn English láì tẹ̀ gbogbo tó lè mú kí àwọn mùsùlùmí máa ronú pé àwọn náà máa lọ́wọ́ nù pìlẹ̀ mà yìí wọ́n gbé kú wọ́n kàn pààrọ̀ kọ ni ẹ̀yin ò ní mọ̀ kó kọ mùsùlùmí ni wọ́n lè sọ pé abisina abisina abi rose ìwọ láti ìwọ ni rose ibnu rushd ni wọn pè ní abi rose ibnu rushdi subhanallah abisina ibnu sina kọ̀rọ̀ pé wa àìmọye olè náà jà lọ́dọ̀ mùsùlùmí so because gbogbo ọ̀ma islam ń tọ́ka sí pé ẹ bá mọ̀ lódodo yóò padà lídìí yín lọ sí ti kẹfẹ́ rọlọ́ lópin ìgbà tí o bá ti jẹ́ màtí wíwá rẹ̀ jẹ́ haram gẹ́gẹ́ bí àwọn tí ń kọ́ máa dán àwọn ọ̀daràn. akramakumullah ìgbà tó yìnbó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn nǹkan yìí dédé rẹ̀ dédé rẹ̀ dédé rẹ̀ dédé rẹ̀ gbogbo tó jẹ́ kọ́lọ̀ ló dé àwọn máa sọ pé ń ṣe ló ṣẹlẹ̀ with the power of nature. kí wàá ní nẹ́tọ̀ yun àwọn wábi tí ń gbé àtìrí àbẹ́yìn máa dírẹ́sì rẹ̀ gbogbo owó tó máa ń kó àti end of the day nature nature nature what is àwọn ọ̀fẹ́ sọ pé Allah Allah Allah torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ wa mọ̀ nípa ẹ̀ torí pé àti of the tí ò bá mọ̀ dìpẹ́ lórí àwọn yẹn lẹ́gbàá náà kò sí làákàyè náà lọ títí bóyìnbó ti gbé kalẹ̀ lẹ́yìn dúdú kọ́ àwọn náà làwọn náà gbé mú. tó ọmọ náà kàn yọ kàn máa yọ máa wí ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu ní gẹ́gẹ́ bí ẹ̀yà ikú tọ́. torí ìdí eléyìí báyìí nínú jógráfì àwọn ọ̀gbà kọ́lọ̀ kan wà ní bẹ́ẹ̀ náà làwọn sáyẹn ọ̀gbà kọ́lọ̀ wà wọ́n mọ̀ sọ fún pé òòrùn ló pa omi òkun omi odò omi adágún omi kìnnìkan tó lẹ́yìn ìgbà náà ó wá evaporate ẹ̀ẹ́fín omi ẹ̀fín omi wá gbéra gbére tó ẹ̀fín omi ládùúró omi àgbàrá dàrú ẹ̀fín omi wá gbéra wá gbéra wá gbéra ó wá ń lọ sínú ọ̀pá lè yà ńlọ ńlọ ńlọ ńlọ ńlọ gbogbo nature náà nípa nature tó di agbára burúkú rọ́ì ó náà ní sáńgbé ní sáńgbé ní sáńgbé nígbà tó wá gbé ní sámà so nature náà ló tún máa tẹ́kùn máa tì ó tún tì ó tún tì ó tún tì ó tó wá ń gbé kan bọ̀ láti ọ̀nà bí ó ń gbé kan bọ̀ láti ọ̀nà bí ńgbà wọn kọ dúró àwọn bá dára kọ́ ọ́ fi sọ̀rọ̀ bá wà ní wà ní sẹ́lẹ̀ tó ní sẹ́ màrá rẹ̀ ohun màláìkà wọ́n ń sàkọ̀mọ́ fọlọ́ irú ẹ̀ ló jẹ́ pé táwọn bá gbọ́ tára dún aṣọ pé subahana lẹ́dí ìṣẹ́bìṣọ̀ ràdú bìhámdẹ̀ wàlmẹ̀lẹ̀ ìkẹtù.

kí ẹgbàá má bì irọ́ láti káàtì ẹ̀bí bẹ́ẹ̀ náà lòdò sí rọ̀ ṣé asálásán lọ́wọ́ amú máa tẹ̀lé bẹ́ẹ̀ rárá ajẹ́ pé òun náà ló mú kóòrùn ọkọ̀ àwọn mímbi tọ́wọ́ ọlọ́run náà ló gbé lọ sókè ọlọ́run náà ní ìsìká mi tó wù ọlọ́run náà lọ́pàpà pé kọ́rọ́ mi tó wù òun náà ló sì tó wù òun náà ló sì mú náà náà tó bùkátà àtẹni ọ̀rọ̀ náà tó délé ìgbà tó bá tó adébẹ̀ náà ẹ̀rọ àwọn ìlú wà ní nínú àwọn sahara tójú èjì rọ̀ mbẹ́ bí àwọn ìlú wà ní North Africa gẹ́gẹ́ bí Libya gẹ́gẹ́ bí Tunisia Algeria Morocco Mauritania gbogbo àwọn sábà irú sábà rọ̀ mbẹ́ tó sì jẹ́ pé àwọn àlú ètò wà létí bèbè òkun gẹ́gẹ́ Libya Tunisia Algeria Morocco etí òkun ni wọ́n wà oorun tó sì ní agbára kọjá àbíkí àpò àmì ó ti yẹ kó bá wa pa omi òkun kó ju ọmọ sáwọn tó torí lè lè burúkú láti ọba ló máa ń ti ṣe fẹ́ àti nígbà tó bá wù. tọ́ eléyìí ìmánì bámu kọlọ ọmọ ẹlẹ́dàá wa onírọdò fún wa kìí ṣe ìrọdọ mẹyàn pa Ọlọ́run àtọkẹ lẹkùn mí nìkan sọ̀rọ̀ ààbò omi mímu ń bẹ fún yín látara òjò tọlọ́run ẹ̀yin náà mọ yìí omi dùn omi dùn omi òjò dùn kódà nínú bá ti ṣe omi òjò òun náà pé. bí yẹn bá gbà síbi kan òórùn tí ó máa mú jáde gan yóò máa dá yẹn lọ ni wọn máa wá kọpù kí á dé mú mi bọ́ọ̀ bá tètè rí kọpù èèyàn lè dá ẹnu sẹ́nu bọ́kẹ́tì tó bá wà pé á omi inú kọ̀ nítorí délé délé ń pure water lẹ́gbẹ̀ẹ́ ni àbí table water àbómi tó ju gbogbo omi lọ eléyìí ni supreme water tó tọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ ìdí nu tó ń jẹ́ pé tó tó bá ti ń rọ̀ ànábì sallallahu alaihi wasallam máa ń bọ́ lójú yóò tún wá sí aṣọ kúrò lórí ikùn rẹ̀ pé kó mìíràn kàn wọ́n á fi léèrè kí ló dé ó ní innahu hadithu ahadin bi wọ́n ní torí pé ẹ̀dá tó jẹ́ ibi ọlọ́run ọba tẹ̀sẹ̀ dání ọwọ́ á wù àwọn tó kọ́ kàn wọ́n lára torí délé omi yẹn ti ń rọ̀ láti sẹ́mà.

ó yẹ kéèyàn ní omi òjò lé láti ọdún yìí títí dẹ̀ẹ̀mí tómi ó tún bá tó bá jẹ́ mímu lásán kéèyàn ọ̀rọ̀ àwọn àgbá kọ́ gba omi òjò sínú ẹ̀ tàwọn tí kan yọ ọ́nú ẹ̀ kíní kan yọ ọ́nú ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ màmá bẹ́ẹ̀ tó máa tó àbùkátà kó adé kó aláma gbé bọ́kẹ́tì kakó àmà gbé báfù kakó afẹ́ pọnmi dáàmú ni torí kó tó tún rọ̀ fún wa tó bá gbọ́ àwọn àwùjọ kan táwọn ti ń gbójò tí wọ́n rí ni wọ́lá wọn ti bọ̀ ẹ̀kọ́jà ti sọ. lábẹ́ ilé wọn gan wọ́n tún kọ́ àwọn táǹkì táǹkì táǹkì ńlá lábẹ́ ilé dọ́tún kútó bá ti rọ̀ báyìí yóò máa lọ sábẹ́ ilé téèyàn máa mú mi throughout the year. ọlọ́wọ́n bá ló ń sọ omi yìí kalẹ̀ láti sàn wọmínú ṣẹjọrò bẹ́ẹ̀ ni òjò náà ní rọ̀ ní kí fi ń wù bí òjò yìí bá rọ̀ ilẹ̀ ó jilẹ̀ aṣálẹ̀ tó jẹ́ pé ẹ ní rí ewéko lórí ẹ̀ ẹ̀yin ẹ lọ wòran wọnú kàá àmì mi ìtọ́nù tí ilẹ̀ ọ̀ lọ sálálu ló ti wọn bí tó bá lè ríran ma ìpẹ́ lọ́ọ́ máa rí lọ yáa àbọ̀ bá rògbòdà àmọ́ pé kí gan à ṣe jí àbọ̀yá di ẹlẹ́kù tó ń tẹ́lẹ̀ òkú káàtó omi kó tó wù irú ìtàn ọ̀rà fún mi máa fi so jẹ ṣe jí àbọ̀yá di dẹ̀bínú tó ná òkú káàtó omi lọ títí wàá rí ilẹ̀ lọ mẹ́tẹ̀lẹ́ kọ́sọ̀ ló ti wọn tó bá lè ríran ma tẹ́tí gbogbo ìpẹ́ ìpẹ́ gan-an ti dúró gèlè mọ́ bí òjò nírọ̀ la fi nígi ẹwà àwọn alẹ́ wa yìí tó bá rọ adúró láyè tó ga tó wọ̀ tún tó wò sí tó wò wájú tó wẹ̀yìn tó bá jẹ́ mùsùlùmí òní mọ̀gbà tó máa ṣe Allahu Akbar á ọlọ́run bá ní agbára gbogbo adúrú kì í ta ló kù ta bàbá ńlá wa tó kù láti sọ pé ah bàbá alágbájá gbìyànjú gbogbo kí ilẹ̀ wa olókùn ìdájì ẹ̀ tani bàbá náà àwọn ọmọ rẹ̀ yẹ fún ọgbóyè bá pa àrí bàbá kan tó yẹ kó olókùn ìdájì igi lẹ̀ sí ọ̀la ẹ̀ ṣégi mángò la fẹ́ sọ àbí ti kájú àbáwọn igi míì ká má sọ àwọn igi tí èsè gi owó gbogbo ẹ lọ sálá lónìí ọlọ́run ọba ló ti bẹ́ẹ̀ ibi tẹ́yìn náà ti dà òun náà ní gbé tẹ́fà ti débi kan rí sẹ́kẹ̀kì méjì mẹ́ta láàrin bẹ́ẹ̀ igi yẹn wá jẹ́ kí tí máa so àwọn èso tí àwọn èso yẹn bá fi lé ń jábọ́ tẹ́sí ń jẹrà mọ́lẹ̀. tẹ bá padà wá síbẹ̀ lẹ́yìn bí ọdún méjì mẹ́ta yóò yà yín lẹ́nu wípé igi mẹ́ta ti di mẹ́ẹ̀ẹ́dógún ti ń dọ́kun ta gbìn ẹ̀ ló pé asọ́kóró máńgò sínú ńlẹ̀ ń wù nínú mi bá tún ra omi bí ọwọ́ tà sí tún ra tó ń torí bọ́lọ̀ ti dalẹ̀ ètò bẹ́ẹ̀ náà ní kaṣu tẹ̀rí bí wọ́n ti ń jábọ́ báyìí tẹ̀ bá gbàgbé rẹ̀ kabẹ̀ yóò tún mọ̀ ṣé gbogbo kí wọn ẹnìkan lè sọ pé mi mo gbé tọ́wọ́ atalẹ̀ tó ní kọ́ kájí kaṣu rẹ̀ ó gbowó ẹ̀ tọmọ kọ́ ń tanra rẹ̀ jẹ gbogbo àwọn kì í ta ló mú jáde Allahu Rabbul Alamin torí ẹ̀ látàrí kótó ń rọ̀ tẹ̀ bá wọn sọ pé. ó tún dé o oníjà rọjà tà lónìí bó ti di lánàá nù ẹsẹ bẹ́ẹ̀ nìkan wọn bá wí sí òbá àsójú òní òjò ti ń rọ̀ yìí náà ní rọ̀ ẹ wo ń kówó nìsí tí gbogbo wọn ka, rù ká bójú ọba rọ kọ gbogbo ayé tún lé bójú ọba rọ kọ nítorí àdúpẹ́ ńlá lọ́nà wọ́mìn oṣẹ́jọ́rùn bí ìtòsí ìmú nínú òjò náà làwọn agídí ń wò léyìí tó ṣe pé lórí wọn náà lẹ́sìn ń bọ́ àwọn ẹran yín tó ṣe pé ẹ̀ ń da àwọn ẹran yín lórí àwọn agi nǹkan máa jẹ ẹ̀sọ́ òun náà ní dídà tí wọ́n ń dẹran rẹ̀ náà làwọn ṣe máa ń sọ nínú fún wípé àlẹ́ sọ́wọ́n شرط لوجوب الزكاة في الأنعام sẹ́dí da ẹran ṣé májàmú ni tí zakato fi jọ́ràn yìí lórí àwọn ẹran tẹ́ǹtẹ́ǹtì. níìsín asọ́kúrìgbà tó bá ní àbùtán ogójì kó tó yọ zakato àánú ọlọ́run tó bá léwúrẹ́ ogójì gbaná ló tó yọ zakato àbùtán ogójì gbaná ló tó yọ zakato. ọ̀dà ẹ wá ní àbùtán ogójì ẹ yọ zakato ẹ yọ kan ẹyọ kan náà lẹ́ẹ̀ máa yọ títí tí ó fi pé ọgọ́fà one hundred and twenty ẹyọ kan náà ló tún tó bá ti wá pé mọ́kànlélọ́gọ́fà one twenty one gbà náà lọ́yọ̀ méjì ẹ̀wà nù ọlọ́ ṣẹ̀rí àti wọn sọ pé ẹran tó ní nínú kọ́mpáǹdì lẹ́sẹ̀nsì ẹ̀yin lẹ́ ń rèrè fún ẹ̀kọ́ ẹ̀gẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wọ́n ti gbé tìtàlẹ́ kókó ẹ̀kọ́ ẹ̀yin lẹ ń sára gbogbo ẹ lẹ fún wa kìí ṣe pé ẹdà wọn lẹ fún wọn máa jẹ ká jíjẹ ká ni wọn ń pè ní àtẹwò tẹ́yọ̀ zakati rà bẹ́ẹ̀ ni yọ lèrí àtúntò ká ẹ̀ ní yọ nítorí pé ẹ̀yin lẹ ń náwó lé lórí kìí ṣe pé jẹ́nu koríko ọlọ́ọ̀ ẹ̀wà nù ọlọ́ọ̀ ẹran wọn bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tó jẹ́ pé wọn lọ ń bọ̀ pẹ̀lú owó rẹ kò tún ní yọ zakati tọ́ntorí rẹ̀ alọ́gánà mùsà ẹ̀mà ńlẹ́ran tí ń dà ká ti ń jẹ nínú koríko ọlọ. min òṣèjọ́rọ́ fi ètò sí mọ́ nínú òjò náà ní kí ti ń rò eléyìí tó ṣe pé lórí rẹ̀ náà lẹ̀ ti ń da àwọn ẹran yín jẹ. ṣẹ́jọ́rọ́ tó lọ́wọ́ bá wá sọ́n ju kí gbogbo ń ti ń wù lẹ̀ tẹ̀ràn lè jẹ́ ń bẹ̀ téèyàn náà àti koríko àti ewéko gbogbo ètò ti fún àwọn ẹran náà ń jẹ tó ọwọ́ bẹ. ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá ló sì bẹ́ẹ̀ ṣùgbọ́n o tó bá jẹ́ pé ẹran tẹ̀ràn fi jẹ nínú koríko tẹ̀ràn fi di ntọ́bọ́tà bẹ́ẹ̀ kó èèyàn gbọ́dọ̀ da ẹran wọnú ilé ọlẹ̀ èèyàn gbọ́dọ̀ da ẹran bá fún ní nǹkan jẹ́ ọmọ wa wá wá wí ìwọ gẹ́gẹ́ bíi fúlàní ọmọ wa sọ pé màálù ọ̀tá jẹun tí màálù ọba jẹun ṣe lọ́wọ́ túmọ̀ sí pé ká sì pààyàn rún àtọ́ bá mú gbogbo dúkìá tiẹ̀ tó fi màálù jẹ tó ọmọ kó ti pààyàn torí de eléyìí karambani àti fúlẹ́gì fúlẹ́gì àwọn fúlàní ó ti pọ̀jù ní nàìjíríà tí wọ́n ń bì. wọ́n ti wò fún àwọn ní baba ń gbẹ́jọ́ ni àwọn ní tí ń dáàbò bo màálù wọ́n fi yàn án lẹ̀ pé kí wọ́n máa pa. ìdínà tó fi jẹ́ pé tí màálù bá wọnú oko àgbẹ̀ tí bá ń jẹ oko rẹ̀ lọ tágbẹ̀ bá tún pariwo pé yéè wọ́n tún mú àgbẹ̀ mi wọ́n pa. ẹ̀ma ló ti ṣẹlẹ̀ gan-an láwọn ìlú wa yìí ẹlòmíì kan tó bá ti jẹ́ kó obìnrin ni ẹ̀tọ́ parí wọ́n tún mú wọ́n tún tipátipá bá lu wọ́n tún pa. àwọn òbí lẹ́yìn ní ṣètò ọ̀nà òjò. tó ìbàjẹ́ ìbàjẹ́ náà ni ọmọ ẹ̀jẹ̀ a gbọ́dọ̀ gba àbàjẹ́ láàyè. tó kíbúlàní ó sin bọ́dà ẹran rẹ̀ wọnú pẹ́ dáadáa. alhamdulilayi orí kò pọ̀ sálá lóbì orí kò ń bẹ níbi déèyàn ti dákú. torí ilẹ̀ tá à ń dáko sí kò tó dàgbà nu ẹgbẹ̀rún ìta kankan sí wọ́n da wọn wọnú kó dáadáa àbáwọn náà ń bẹ̀rù láwọn bẹ̀rù ètò àwọn bẹ̀rù kíní kókò kọ́mọ́ wa jẹ àwọn lẹ́ ọ́kẹ́ oko etílé lẹ́mọ̀ wa jẹ torí fún má pa àwọn ní ọ̀rọ̀ pé ẹ wá múlẹ̀ yín ẹ ilẹ̀ kọ́ máa dẹran lórí ẹ̀ nítorí kí wọ́n má bàa máa pa yín sọ̀rọ̀ gbọ́dọ̀ tó bá làákà yìí gbàtà gbẹ̀ torí ilẹ̀ ṣé wọ́n fún náà lẹ̀ kọ́ máa dáko kọ́ má bàa máa pa yẹn àbílẹ̀ bàbá tiẹ̀ àbílẹ̀ àwọn bàbá ńlá tiẹ̀ àbílẹ̀ tó náà rà ṣé ẹni tí ń talẹ̀ ló wọ̀n tá mọ́ ni kí fúlàní náà kó jáde màálù wọn àbí ọ̀hún nígbà tí ìbá ìsẹgbẹ̀rún màálù ọgọ́rùn-ún màálù wọn náà ra ìmọ̀ yé káàdì ẹ mọ̀ wọn da màálù yín bẹ̀ karamba níní da wọn láàmú láfíríkà bí wọn mẹ́rán wọn mẹ́rán jàdí nítorí pé lójú kan náà lóyìnbó bá ń ṣe ẹgbẹ̀rún màálù ojú kan náà ni ọ wà ẹni rí wọn kí wọ́n da wọn ká ó rí à lọ́wọ́n àti wọn pé cowboys yẹn ó rí à kọ́kọ́ mọ̀ nísìnyí torí pé bí màá ti ń lọ wájú làwọn náà ń lọ wájú tí o bá jẹ́ àwọn tó wà ní country side tó dènà gidigidi síbi táwọn èèyàn ń gbé ilẹ̀ rí tí wọ́n fi ẹsìn tí wọ́n fi da màálù ká but generally ni àwọn ẹni tó ṣe poultry màálù ẹ̀rí kojú kan náà ni ó lè ra lẹ́rí kàtà níye tó jẹ́ pé wọ́n á máa gbé koríko oríṣi kan tó jẹ́ pé àti gbígbé àti tútù rẹ̀ jíjẹ ní fáwọn ẹran tí wọ́n máa tún mọ́ wọn lẹ́nu yóò sì jẹ́ mo wá ti ṣe ike tọ̀ ti bí báyìí ni làwọn yanjú lóṣù yìí táwọn kò wá fáwọn ẹran jẹ kò ní ìdíkẹ́ ẹran kan lọ jẹ wọ́n wọ́n kà wá fún un àti máa ń wówó náà náwó ní náà ọkàn fẹ́ máa da màlúù ka tóbi bá pọ́ kọ́ máa mú ọmọ kọ́ máa mú wàrà màlúù kọ́ gbẹ́nu sí inú ọ̀yàn rẹ̀ kí wọn náà máa fa wọ́n fẹ́ ti wàhálà kankan ilé ó koríko ń àkóso ìjọba yẹn. lọ́dọ̀ báyìí tó ń torí di eléyìí báyìí ká dáná sí nǹkan tó burú mbẹ àmọ́ gbọdọ dáná wọn nù nǹkan nìkan tábẹ́ bẹ́ẹ̀ àwa tá à ń lé náà àgbọ̀dọ̀ mójútó ẹran tá ń sọ kà máa sọ ẹran ẹran kò machine ẹnu kò ẹran kò máa torí wà lọ́kọ́kọ́ sọ ẹran ẹlẹ̀ lọ́nà tó ti kú sẹ́nu mẹ́ṣíìnì. àìmọye táwọn èèyàn fẹ́ yẹra fún ẹran tó káwọn ọmọ gba jọ́sí látàrí rẹ̀ gan àwọn gan lè láksidẹ̀ntì wọn bá kú. tontorí de lé ìwọ lọ́dọ́ bẹ́ẹ̀ sẹ́ran tó ìwọ lọ́lọ́wọ́ ràn lọ́wọ́ ògbó owó tó fi máa ra jẹ kó o lówó tó fi ra jẹ wọn fẹ́ kó ọmọ ẹ̀jẹ̀ koríko ní ọmọ bá nìyẹn lára kéèyàn náà ọmọ bá ní wọn lára tó bá ti tírèèni wọn lọ́nà tó fi tán bá ti jẹ tán wọ́n wálé ẹ tírèèni wọn kọ́ wọ́n gba ibi tí wọ́n ti ti wọ́n léde ilé pàtàkì ẹ ti sọ àwọn ẹran yín kọ́ mọ̀ máa wọlé olè lọ kẹnu bọ́nú oúnjẹ olóúnjẹ tewura fi kí ẹnu bọ ráìsì lórí iná ẹ pé karambani làwọn àpòlá wéwúrẹ́ yìí. òsè tọ́ka ojú kòkòrò ìpọ́jù yọ kẹnu bọ́nu gbélé kọ fẹnu ọ̀hún àbò abẹ́ni tó bá ewúrẹ́ ike kẹnu bọ́nu ẹ̀wà táwọn ń sè fáwọn dà sórí iná òun wa omi tó ti hó kíkà ọ̀dàlú ewúrẹ́ gbogbo awọ rẹ̀ ti kó tó ṣe bẹ́ẹ̀ jọ mi ha tóní náà ti tó àkàrà ọmọkùnrin wọn kátẹ̀ pé wúrẹ́ kéé lérò ìjà ẹsẹ̀ nǹkan bá wọn bá gẹ̀yìn lẹ lewúrẹ́ lẹ́gbà ẹ̀yìn náà kú nígbà àti akáma wa tẹran káfẹ́ràn lẹ̀ gbígbé kọ́ wá ní ọjẹ lọ níjọba rí ọjẹ kò bá jẹ oúnjẹ ìpè kó fi sanra nígbà táwa bá ti ń wò kó ti tó dàgbà tó pàjẹ́ gbaná làwa ti gbé àti tọ̀fẹ́ má sí gbogbo àdúgbò kẹ́ bá wéwúrẹ́ báyìí ẹ bá ń báyìí kí ló jẹ kó gbogbo olórí ká ìmọ̀ pé pèlú nìsí àwọn ó ti pẹ́ tí mo kiri ká gbogbo eléyìí náà kò sínú wà lọ́dà ẹni máa ń sin ẹran kó mo tún jẹran rẹ kó sì máa ń jẹran rẹ ń jẹ bẹ́ẹ̀ náà la di àkọ́rọ́mọkọ́mọ́ àwọn èèyàn wọn kàn máa ti àjẹ wọn ti dàálẹ̀ ilé olè la di ọmọ ìyàgbẹ́ ti dé àti ọmọ ẹjọ́ wọn lẹ́nu yọ̀ọ́ sábà kó wọn jẹ wọn náà ká ní dáhùn àwọn wa ti dìbẹ́ẹ̀dì lórí pé aṣọ aṣọ máa ń yẹ gbàtà jẹ ń bẹ lọmọ ọ̀sẹ̀ kan aṣọ aṣọ yẹlò kan máa ń yẹ wọ́n mọ̀ wá pé báyìí báyìí báyìí ní lẹ́yìn ọdún mẹ́ta fẹ́ bá rájẹ olásọ yẹlò lápá tí kò dín ní kù wọ́n mọ̀ wá wá ká wọ́n ti gílẹ̀ gbogbo àdúgbò wọ́n tún wá lè fi gbẹ̀gùn ẹni bá gbé láti ẹrù gbélé náà ẹni bá gbé adé òtòṣì tẹ̀wọ̀n kó ti gbé ta láròyìn tí gbé burúkú ní ọmọ tó náà so àwọn nǹkan tó ti yẹ ká yí padà láwùjọ wa torí pé kọ̀ọ̀kọ̀ bá ìwọ̀ làjú mu kọ̀ọ̀bá ìwọ̀ làjú mu tó máa ń sin nǹkan wọn náà mójútó bíkọ́ ẹran tó ń sin yẹn ní at ó lè máa lọ jẹ̀gbẹ́ ìró àwọn ẹranko bẹ́ẹ̀ wọ́n rí especially ewúrẹ́ tí ewúrẹ́ bá rìn dé ẹ̀yìnkùlé àwọn èèyàn táwọn ọ̀gá tó lámòjútó ti gbẹ̀ ń dá ń bẹ́ẹ̀ sí kínní wàláì awúrẹ́ lè máa jẹ̀gbẹ́ yẹn tó bá ti máa lẹ́nu tó ń dùn mọ́ tójúmọ́ ní ọ̀lọ́mọ tí wọ́n wá ti rí kó ti tó gbajẹ wọ́n máa máa jẹ ẹran tí ń jẹ̀gbẹ́ àwùjọ bíi lẹ́sìn lè ṣètò àmì rẹ̀ tó bá ti ẹ̀ mà tó ní mọ́nítírì ó lè mọ̀ pé títí ń jẹ̀gbẹ́ èèyàn tó gbà báyìí òkè ẹjẹ́ àti ìmọ̀lẹ̀ fún iye ìgbà báyìí káfí máa fún oúnjẹ tó dá oúnjẹ tó dá oúnjẹ tó dá inshallah inshallah tó bá di oúnjẹ tó dá yẹn títí ìgbà báyìí yóò flọ́ọ̀ṣì gbogbo ètò ti burú tó ti burú tó ti burú tó ti jẹ dàgbà àwọn ò ní ṣe gbogbo eléyìí tó ká kíyè sára wọléwọlé wa mú ewúrẹ́ wa wọléwọlé mú alágùntàn mọ́lẹ́lá yìí jọ̀nù àmọ́ á ti pè jàdàlàjàlà ni wọ́n bá kó lẹ́nu sẹ́wọ̀n òní tètè ìwọ́dọ̀ ọ̀sùn ewúrẹ́ lẹ̀ tó kó sẹ́nu mẹ́ṣíìnì tí bàbá mẹ́ṣíìnì dá lápá sọlọ́mù ní dá yóò kú dá tó gbogbo ẹ̀ ká kíyè sára ọlọ́run ẹlẹ́dàá wa ni yunbitu lakum bihi az-zar'a omi òjò yìí lọ́lọ́wọ́ bá fi máa mú irúgbìn jáde o àwọn àgbẹ̀ ọ̀lẹ́ gidigidi làgbẹ̀ o aláìlè dási làgbẹ̀ ìyànjú lásán ni wọ́n ń gbà àgbẹ̀ kọlẹ̀ ọ̀sẹ̀ wàhálà títí ẹ̀yìn gan pálákàrò náà wọ́n gbé ọba wọn kọlẹ̀ títí títí títí òun gbowó àwa fi àgbàdo pamọ́ sínú lẹ̀ lọ. àfi ọkà bàbà pamọ́ sínú rẹ̀ lọ agbẹdẹrú agbẹ alágàmà agbẹ rẹsì agbẹ ẹwà kí la ti tó ti bẹ̀rẹ̀ àti kàn wàlá tó ti bẹ̀rẹ̀ bóyá àgbàdo tá a láàbì àgbàdo tá a rà ní two hundred lọ à ń bẹ kódì ọrọ kódì ọ̀rọ̀ ara mi àgbàdo bẹ̀rẹ̀ sí ní yọ inú wa bẹ̀rẹ̀ sí ní dùn kódì ó ti ń rọ inú wa máa dùn sí inú wa máa dùn sí bá rọra wá tó ṣe bí ọ̀sẹ̀ méjì tí ọ̀rọ̀ ẹ wá wo lójú bàbá ẹ wá wo lójú ìyá kóníkàlùkù wọn yóò gbogbo àwọn arúgbìn yìí bu ń bùkátà òjò wọ́n ń bùkátà òjò láti òkú zaitun òjò wọn bá fi mú èso zaitun jáde ó jẹ́ èso kan tí máa ní kóró kéékèèké nínú wọn á máa fún òróró lára rẹ̀ òróró rẹ̀ ti wúlò fún nǹkan púpọ̀ eléyìí tá a mọ̀ sí olive oil. òróró yìí wọn a máa lò fún oúnjẹ wọn a máa lò fún tọ́jú àárẹ̀ òróró ni tó ti pọ̀ wọn wó gidigidi ètò rẹ̀ wá wò àyàfi níbi tí òtútù bá ti máa mú gidigidi tó tutù máa mú débi pé yìnyín gan máa sọ̀kalẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé máa gidigidi ní níbi Baitul Maqdis ti dáńpé Jerusalem wà ó máa ń wù gidigidi ní Lebanon Lubnan nítorí pé òtútù máa mú bẹ́ẹ̀ débi pé yìnyín máa sọ̀kalẹ̀ nínú nǹkan àmúṣagbára ètò ọrọ̀ owó tiwọn ní Palestine oníkàrm lọ́wọ́ náà ni wọ́n ń pè zèyí bẹ́ẹ̀ náà làwọn Lebanon ó ń bùkátà òtútù láti dúpẹ́ fọlọ́ àwa náà ní tiwa nàìjíríà wọn náà ní zaitun ti nàìjíríà lẹ́fù dáhùn kó gbogbo nǹkan pẹ̀lú lẹ́fù tiẹ̀ kẹ́bù ti jẹ́ pákòkò wa yọ yàtọ̀ pákòkò ọ̀bọ̀mí gbàtọ̀ bá rìn jáde òru àgbo tiwa kìí ṣe bí àgbo bòmí omi kan wọn tẹsẹ̀ máa sọ fún ọ pé àgbo wọn láti ní ah, ọjọ́ ra wọn ni àgbo tí ò ní wo irú àgbo wo ni tí gbogbo wọn sì gba yunifọ́ọ̀mù bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ gbogbo ààyè pẹ̀lú tiẹ̀ tí a bá wá wò bẹ́ẹ̀ láti kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fún àwa náà ní zaitun tiwa zaitun tiwa yẹn ibi tó tutù ti máa mú gidigidi tó tutù ti máa rọ̀ ní ti máa jáde ó kúnjọ́ tìbàjẹ́ ni là ń pè ní atilẹ̀ bàtíwá ó máa ń tóbi díẹ̀ dúró di èyí tí wọ́n máa ń fún òróró rẹ̀ tà fún wa lọ tiwa náà tún lòrò àmọ́ gbà tó ti fi gbogbo nǹkan wa làwọn ìtọ́jú tó bá yẹ ní ká jẹ́ ká sọ kúrò rẹ̀ ká jẹ́ kúrò rẹ̀ àwọn tí ń fún òróró rẹ̀ wọ́n gbé ránṣẹ́ sí wa ẹ̀wọ́ gègé tá à ń tún rà òjò ní bùkátà kótó jáde gbogbo orúkìn tá a láǹgbìn tí òjò ọba rọ̀ oko ò ní ṣe dá ẹ padà sínú oko lásìkò ìgbà tó jò wá wọ́ ẹ wá wo àwọn ilẹ̀ ọlọ́ra kò ní yàtọ̀ sílẹ̀ àtàlẹ̀ tí gbogbo ó ti ti akúri ilẹ̀ tí ó lé burúkú ilẹ̀ tẹ́ gbé fún alágbàro lórí ẹgbẹ̀rún méjì nígbà tó jò ń rọ̀ ẹ̀yẹ sọ pé ẹ̀fún ní ogún ẹgbẹ̀rún nígbà tó jò ti dá sí gbogbo lẹ́sí tí kò tẹ̀ jì oníṣe ẹsẹ̀ pọ̀ tó tótó bá wá rọ̀ subhanallah gbogbo lè ó jì inú tí ń kọ́ dùn tọ́ òjò lọ́nà fi mú gbogbo ẹ jáde wal àti ìnàb ìnàb èso kéékèèké báyìí tó ṣe é gbé omi dúndùn dúndùn ìlọ máa ń wà nù ẹ ọjọ́ iyeye lọ́dọ̀ tiwa tó bá wá gbẹ tó bá ta tó bá gbẹ wọn a tún máa jẹ àbíbí pẹwúrú wọn máa wá pè ní sẹbí ìfẹ nígbà tó bá gbẹ òjò ló náà mú kàtà tí ó jáde wàmí ń kó lẹsàmọràn gbogbo orúgbìn pátá korongodo lọ́lọ́run tó máa tààrọ̀ mí mú jáde. àgbẹ̀tọ́ dáko tọkọlẹ̀ tó gbìn nǹkan sínú lẹ̀ kálukú wa náà ni wọ́n máa ń tó fi pamọ́ nù lẹ̀ o. wọ́n máa ń bi ọ́ léèrè ọ̀sán pé àgbàdo mo gbìn lọ́tẹ̀ yìí. wọ́n máa ń bi ọ́ olùkẹ́kọ̀ọ́ mo wọ́n máa ń bi ọ́ olùpátá ni báwa àbẹ̀wò onírodo sábà bí ọ lè o lè pé igi owó lásán ni mò ń lọ àkàràwọ̀ fún mi lọ àtòjò bá wà rọ̀ ẹ lọ wo inú oko ibi náà sọ pàgbàdo làwọn fi ibi náà sọ pé dáwà làwọn fi ibi wọn ti pé déró làwọn fi bàbá ẹlẹ́fọ̀ bàbá aláda sátà nìkan láàrin lórí ilẹ̀ abẹ́kọ̀ọ́ nìkan láàrin lórí ilẹ̀ ṣé dáwà nìkan láàbà ń bẹ̀ àbí ṣé irú nìkan ní ọ̀yọ́ ń bẹ̀ kò sí dẹ́ ní rí bẹ̀. ẹ rí koríko lóríṣiríṣi ẹ ra àwọn ewéko lóríṣiríṣi ẹ ra àwọn ewébẹ̀ lóríṣiríṣi èyí tẹ́ pin ọ̀pọ̀ ju èyí tẹ́ pin lọ lọ́nà ìníye kódà tá a bá mú ẹni tó lóye tó nímọ̀ nípa ewé tá a bá mú lọ rẹ̀ yóò tún máa ṣàlàyé fún ọ pé ewé yòó a ah! ó dùn ó rò kọ́ síkà sọ́nù èmi ọmọ ní kí ni kò mú lọ ilé kọ́ lọ́ọ́ rò wò ẹ̀yin ta ló mú jáde allah rabbul alamin àìmọye ọbẹ̀ yọ eléyìí tá a ewé rẹ̀ ewé ló òjò rọ̀ náà gbogbo ẹ̀ èèyàn ti wá wa wá ń sọ pé à ewé bẹ́ẹ̀ ni à ewé dùn ni à kẹ́tẹ́tẹ́ ni wọ́n ní àti ní gbogbo ilé ìta ló pè wọ́n kọ́ lọ́kọ́ láàrin ló sọ pààlọ́ báwo wá ni ló bá jẹ́ ilẹ̀ tẹ́tẹ́ ta tí ààyè gba gbogbo ẹ̀ láti òkun bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ fún akókò látara òjò rọ̀ ọ̀ ààyè tó a máa ń jẹ láti máa lo gbogbo àwọn àǹfààní tí gbogbo ọkàn máa lọ lásán kọ́ má bá nǹkan kan pàdé lọ́dọ̀ wa ní ìdúpẹ́ fọlọ́ ní àlékún ìmánì kama wá ti ti àwọn kèfèrí tí ọmọ orí kò ní yẹ wá o náà lọ́nà sọ pé inna fi dhalika la ayatan li qawmin yatafakkarun àmì ń bẹ lára gbogbo nǹkan yìí o àpẹẹrẹ ńbẹ́ńbẹ́ tí ó mú yín malẹ́ ilaha illallah àmọ́ fún tani báwọn ẹni tó bá máa ń ronú tó máa ń rò ẹni tí ọba máa ń rò kò ní mà ní dẹ̀ra ẹni tí ọba máa ń rò kò ní mà lágbára ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló ti gbogbo ilé kìí ṣèyàn wọ́n ní tó bá jẹ́ pé inú lẹ̀ka náà bẹ́ẹ̀ náà la dákò sí nínú lẹ̀kan náà la gbẹ kọrí sí ìpẹ kan náà omi kan náà ní rọ̀lẹ́ lónìí tá a bá gbin ànámá tá a gbin sẹ́gbẹ̀ẹ́ wà tá a tún wá gbin ẹ̀gẹ́ tá a tún gbin sáàrin wọn lọ gbàtọ́lọ̀ wọn bá mú gbogbo ẹ̀ jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú òfin jáde omi kan náà ìpẹ kan náà ẹ̀gẹ́ òní sí ọmọ wa sọ ẹ̀wà ànàmọ́ òní tètè kọ́ máa sọ ẹ̀gẹ́ gbogbo kálukú wọn ó kọ́ rẹ̀ ní ọ̀bá jáde àti pápá ọlọ́run ọba tó ṣe léyìí àmì bẹ́ẹ̀ báwọn ti bá máa rò kí lẹ wò nínú ẹ̀dá tó lọ́n dá tí ò tó yàn lékún ní ìmánì kí lẹ wò nínú tọ́lọ̀ ọba ti tí ò tó mú yàn láti tún súnmọ́ lọ́wọ́ bá pẹ̀lú pẹ̀lú sí ọba ẹlẹ́dàá kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ìmá ni wọ́n máa lékún látara àwọn kẹta ń bá rí látara àwọn àpẹẹrẹ ilé ìjọba wọn bá fi lélẹ̀ fún wa ọlọ́run bá tún wá ń sọ oríṣi ìdẹ̀ra míì fún wa ilé ìjọ ń ṣe fún wa ilé ìjọ ti fi ọ̀pọ̀lọpọ̀ nínú wa a lè má kà á fún oná ìdẹ̀ra òru àti ọ̀sán oòrùn àti òṣùpá ilé ìtọ́lọ̀ ń sọ fún wa. àkọ́kọ́ ọlọ́run fi yé wa nú alukur'an bẹ́ẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam fi yé wa nú súnà pé gbogbo ńtọ́lọ̀ ń da pátá kúròǹdòdò ọ̀dà fún wa ọ̀dà fún àǹfààní ọmọ èèyàn torí ẹ̀ ti tẹ gbogbo ẹ̀ lórí ba fún ọkọ máa wúlò fún ọ tá a wá máa lo àbá máa lo àbí ń bẹ́ẹ̀ wa ẹni tó rí lò ń bẹ́ẹ̀ wa ẹni tó rí wò ṣé ń bẹ nu wa ẹni tó ti ẹ̀ mọ̀ pé ń bẹ ń bẹ nu wa ẹni tó ń mú lò dáadáa ọlọ́ni wọ́n sọ́kọ́rọ̀ lọ́kùnrin lẹ́yìn lọ́wọ́ nàá ọlọ́wọ́n bẹ lẹ́dàá ń ló tẹ òru lórí ba fún wa ó mú kóòlù ọmọ abẹ jẹ́ wa ronú rí báwo la yóò bá ṣe rí tí gbogbo ọjọ́ ayé wa tó bá jọ̀sán lásán wàhálà ilé ayé ọba pọ̀ ọba pọ̀ ju ètò àárín yìí lọ ṣùgbọ́n ìdùnnú wa ni pé dábàá ti títẹ̀ títẹ̀ títẹ̀ títẹ̀ lọ lọ́jọ́ bá ti ń kẹnu gbọ́kú ọkàn kálukú òfìsí lé ìgbé ẹ̀já lọ lé níbi tá a ti lọ bẹ̀gbẹ́ lélẹ̀ tá a sinmi káti ẹ̀ sinmi fún gbogbo wàhálà yìí láàbà máa dá alága á máa pa lówe pé àti pàtì ní sẹ́ ìní fi sẹ́ para mi ẹjẹ á lọ sinmi torí pé òru wà ní. tàbá wa rẹ nìkan sọ́kì ọ̀sán díẹ̀ ní fi ń sùn òru ní fi ń lọ bí iṣẹ́ nítọ́jájú òun náà ní kọ́rọ̀ rí òun fura dání. nítorí pé ẹni tó bá gbé máa bọ̀ ká sùn ìfòrú lọ bí iṣẹ́ tí ó ti jẹ́ pé fákìrì kan ló ti bọ́ sí agbọn ṣífìtì dálálẹ́ àbí bàbá ọdẹ ni lọ́ẹ̀gbá lẹ́wọ́ ni ọmọ wa sọ bẹ́ẹ̀ a a máa rò pé tètè pé jágùdà lélẹ̀ torí pé ẹni tí ń fọ̀ tán tí ń fòrú lọ bí iṣẹ́ kò dájú pé ọmọ rere lè wọ́n fẹ̀ jẹ́ tó gbogbo èèyàn náà ti mà kọ́sàn-án là á ti sẹ́ alẹ́ là á sinmi bàbá ti sẹ́ gbogbo ọ̀sán táà tún sinmi gbogbo alẹ́ ètèjọ ọkọ máa jáde lẹ́nu ẹni tí ọba bá wa wí onígbẹ ẹ má fẹsẹ̀ para yín ilẹ̀ ti sú ẹsìn mi ọ̀la náà tó ń bọ̀ ẹsìn mi tọ ọlọ́run ọba ló ń kí òru kọ́ máa bẹ lẹ́yìn tí orí ti gbóná tí ara ń gbóná tí gbogbo ara ń gbọ̀n téèyàn méjì ó sì má téèyàn bá sùn téèyàn bá tún á jí láàárọ̀ ẹbí léèrè kí lọ bá yóò lè mímọ ti gbàgbé ẹ̀yin lẹ ń ronú lánàá lẹ ẹ adúgbò tó lọ kó ti sùn ó ti gbàgbé tẹ tí ọba wa sọ̀rọ̀ kò ní tètè Ọlọ́run ọba wa sọ̀rọ̀ fún ọ̀daràn kẹyìn ọmọ àti dáràn nítorí pé inú òkùnkùn lọ̀daràn á ti tẹ bọyọ lè bọyọ dáná dáná bóyá kọ́lékọ́lé àbáwọn ọ̀daràn apààyàn bàjẹ́lò oṣoolò emèrè olórí kúlò òfẹ́ báyé jẹ́ sẹ́mi pé òkun òkùnkùn làwọn máa wá ọlọ́wọ́n kò lóòlù lórí eléyìí. òrùtún wà nígbà míì fúnni àjò nínú àdéhùn anábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ máa fi ìrìn àjò yín sí òru nítorí bọ́lọ̀ wọn máa kálẹ̀ kù lòlù ìrìntẹ́ rìnrìn rìn tẹ́ẹ̀ máa wù pẹ́ tó débẹ̀ débẹ̀ lọ́sàn lọ́kàn lẹ́bàá pẹ́ tó débẹ̀ lò ọlọ́run máa ń ká ilẹ̀ kù lòlù nínú orí tọ́lọ̀ ti fún wa nínú òru òru tún wúlò fẹ́ni tó fẹ́ ṣèrántí ọlọ́ òru wúlò fẹ́ni tó fẹ́ pọ́lọ́ òru wúlò fẹ́ni tó fẹ́ kádùn tó fẹ́ kọ́ lọ́wọ́ sí nǹkan kan fún. nígbà tí wọ́n á fi ìdáka nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ọlọ́run ẹlẹ́dàá wa máa sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé yóò máa sọ pé ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì ta lẹni tó fẹ́ pè mí kí n dá lóhùn ta lẹni fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún tá a máa jí gbà náà so àwọn àsìkò yìí òru náà

ẹni pé ẹni kí ń fọ̀sán rẹ̀ tó ẹni kí ń fọ̀sán rẹ̀ tẹ́lẹ̀ oníkálùkù àmà gbárí máa tó wúlò fún oníkálùkù àmà lo ọ̀sán rẹ̀ lọ́nà tí òfin ní kábàámà lórí ẹ̀ ọlọ́run bá lọ́sẹ̀ lórí bá fún wa bàbá ń kọ́lé àbáǹtẹ̀ ń kọ́lé ẹ̀rí tó gbogbo ń tá a bá fẹ́ sí ọ̀sán là á máa ti wọn bá kọ́lé títítítí sílẹ̀ bá ń sùn àwọn òṣìṣẹ́ ńkọ́ wọ́n tù ká kódà bí wọ́n bá tẹná bẹ́sẹ̀ máa ń ṣe láwọn orílẹ̀-èdè mi tí wọ́n bá tẹná síbi tí wọ́n ti ṣiṣẹ́ wọn tí gbogbo ẹ wá mọ́lẹ̀ jọ́ọ̀sì kò lè dá jọ́ọ̀sì torí pé bí ìmọ̀lẹ̀ bá pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹnjìníà lè bá máa gbára rẹ̀ lọ́wọ́ lálẹ́ eléyìí tí ọ̀rọ̀ ọ̀rùn kọ́ ṣẹlẹ̀ ó lè rọ lórí lálẹ́ jọ́mọ̀ pé mo rò pé ọ̀parun wọn kó bẹ̀. subahánàlá tó ti fi náà ti mọ́lẹ̀ tó yìí ẹ àrínà dáadáa àrínà dáadáa bí kò kan kò bá ó kedere ọ̀sán eléyìí tó lọ́wọ́ bá ti fún wa ọlọ́wọ́ bá ló mú kọ́ máa gbẹ bóòlù ayé ọba ti ti gbogbo ilé ayé náà bá jọ àbọ̀ bá jọ òrùn nìkan kò ní rọgbọ ẹ ní màdàrá tó lọ sí fún wa lórí ìgbà tí ẹ bá lọ sí àwọn orílẹ̀-èdè ibi tí ọ̀sán ti máa ń jóṣù mẹ́fà tí ò ní sóòrù sóòrù náà máa ń jóṣù mẹ́fà tí ò ní sọ́tún ní ilé ayé wa dà náà ní àwọn bíi north pole àti south pole lágbọn òkè pátápátá alẹ́ ayé àti kalẹ̀ pátápátá alẹ́ ayé irú àwọn eléyìí Ramadan adé báwo wọn ti ṣe ọ̀sán là ń rí ààrá lẹ́ ọlọ́run yìí lọ ànígbà máa gba Ramadan yìí kù àwọ̀ àgbo fún yín ni títí kọ́ńtì tó súnmọ́ yín tó rùn sí máa wọ̀ bàtà wọn bá máa ti lórí kẹ́yìn náà máa ti lórí. alọ Finland alọ Iceland gbogbo àwọn láti láti lọ́dọ̀ àwọn olóyìnbó yẹn tó ibẹ̀ yẹn ọ̀sán lè jẹ́ twenty two hours ẹ̀yìn náà ọ̀wá bára rẹ̀ mẹ́rin ọmọ sábà ti dọkumẹ́ntìrì rẹ̀ lọ́dọọdún fáwọn mùsùlùmí ní Iceland àwọn mùsùlùmí ní Finland rọmọdọ́nà lọ́dún yìí is twenty two hours twenty hours eighteen hours ọmọ àti ìdàbí tó lọ́wọ́ pé bóòlù ẹ̀sẹ̀ ń bè aago tí wàá fi wákàtí mélòó là ń fi sẹ́nu rú náà ẹ bá ní wo ẹ bá ní wo báyìí pé àlùbọ́sà rí ọdún ti ní five thirteen ọ̀rọ̀ wọ̀ láti seven kẹsẹ̀ pé seven how many hours ten tá a ti nísìnyí tí àgbọ̀njàdì bá yọ ní five òun sì wọ̀ ní seven fourteen hours báwo ẹ bá lè ti dáadáa o five to five eight five to five eight twelve twelve two ọjọ́ kìíní fourteen péré Ten nìyí la ní ṣé fourteen nìyí la tọ́ba ní ní ọ́ la àìsàn kọlọ dáyìn wò bá wọn á fi wọn hàn mọ́tíláṣí wọn lọ àyè àánú wọn sè é gbogbo wọn náà àlejò ni wọn sọ káwọn òyìnbó yẹn agídí pọ̀ àwọn ìfẹsẹ islam gbogbo àwọn àlejò tó lọ gbé bẹ́ẹ̀ níbi àwọn lárúbáwá nǹkan àtúrọmù kọmọ wọn ẹ sùyàmù wọn lọ eighteen hours oní twenty hours twenty one hours tí wọn sọ yìí pé wọn fi wọn bò lẹsẹ jẹ sàárì bóòlù ẹsẹ ti tarawih bóòlù ẹsẹ ti mọtìrìbà ti ṣá àwọn ìkó gbẹ rush rush náà torí ká tún wọn máa tó tẹ̀léra wọn báyìí sàárì náà tó lè má kù ju twenty minutes lọ sílẹ̀ ọjọ́ kejì ó tó fi má ọmọ èèyàn wá owó bàjẹ́ owó náà wọ́n wà lọ ẹ àìmọye ọmọ Yorùbá náà bẹ pépé láǹdì kínní kankan bẹ́ẹ̀ náà lọ́kàn pé ó ní ayẹyẹ sá ẹ ibi máa máa ń dúró bíi twenty hours tó rùn ní pọ́ọ̀. kó la máa ṣe ọlọ́run ìbọn nígbà tó ti jẹ́ kó oòrùn máa wọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ó ní kó oòrùn bá tó wọ̀. òní ẹ káàkó wa mánẹ́tẹ́bù mọ́ dánilọ́ nàìjíríà. tó báyìí sẹ́ni tó lé ẹ tó eléyìí túmọ̀ sí pé tó bá pọ̀ tán lásán lọ́wọ́ kò ní tó bá lọ́wọ́ kò ní rọrùn àwọn wà bẹ́ẹ̀ láyé ẹgbẹ́ ọ̀sán òru oṣù mẹ́fà sọ irú àwọn àlómìí tí wà sẹ́ pé ọ̀sán kódà England nígbà mi irú Ramadan tó lọ náà bẹ́ẹ̀ ni ní England tó ń lọ bí nineteen hours tòtòrò àwọn yẹn àwọn àlú kéékèèké kéékèèké tó à ń tòsí ara wọn àwọn kéékèèké náà ló ti wá gbà wa tó wá fún aṣọ ọlọ́run ló ní kó òrùn kọ̀sán máa bẹ òun ló ní kí òru ọmọ abẹ àwọn àtẹ̀rà ya gbọ́dọ̀ lò dáadáa téèyàn bá wà láyé tí ìbá sùn àbàwí àbàwí nítorí pé ẹni tí bá máa sùn lórí wọn máa pé ẹni tí ìbá sùn yọ ìyàwó rẹ ọ̀nà ọ̀gbà ẹ̀rí tí wọ́n bá léèyàn gbá ti wèrè ogun alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ máa ń fún wa ní ogun bọ́sùn torí pé tí bá ti ń sùn lákàá ọ̀nà padà lákàá ọ̀nà padà tó kò sínú kọ́ gbọ́n kọ́ wa sọ pé à ah, èmi wákàtí kan máa tún lọ sí mọ́ à ah, ọ bẹ ti aburú síra rẹ ojú rẹ máa pọ́ kókókó bíi tamukó ó túmọ̀ sí pọ̀ gbádùn ìyẹn gbọ́dọ̀ máa sùn láàrin wákàtí mẹ́fà sí mẹ́jọ lójúmọ́ gbọ́dọ̀ tún mẹ́jọ mẹ́jọ tó ti gbọ́dọ̀ jálẹ̀ ẹ̀hẹ́n bí kò tún méjì lọ́sàn-án kò sùn mẹ́fà lálẹ́ kí ló lè dé kó lálàá ọ̀sán náà kì í ti lẹ́nu tẹ́ wọ́n máa sùn lọ́bí wọ́n máa sùn sókó wọ́n mọ́kọ́lọ́ òde sùn ní bámu ẹ̀ lọ́jọ́ pé àsìkò kan pẹ́yà ní àárín sọ̀dátò tóhùr sí sọ̀dátò àsù tó bá fẹ́ sùn bẹ́ẹ̀ sùn tó bá tètè lálẹ́ wọ́n sùn lẹ́sà sí àwọn wọ́n sùn kọjá bẹ́ẹ̀ torí pé àárẹ̀ òtún sí wọn tó bá fi sùn bẹ́ẹ̀ àwọn òru ẹ gbọ́dọ̀ lò dáadáa ọ̀sán náà ẹ tún gbọ́dọ̀ lò dáadáa ọlọ́wọ́n bá ló fún wa tẹ ọṣẹ́mi tẹwọ̀ ọmọ ó tún tẹ ọ̀run lórí ba òun wúlò fún wa wọ́n ní tí òrùn bá súnmọ́ àdúgbò ti wáyé lọ á gbiná tó bá tún dènà síwájú bó ti wáyé lọ á dì táàdì kanko bí yìnyín ọlọ́wọ́n bá fífi balance sínú gbèsè ayé wa oorun ẹ̀ẹ́mí kàtá ní tá ń lò fún àyàfi kí tuntun tuntun fún ayọ̀ tó sí wa ọmọ èèyàn tó tẹ̀sẹ̀ mọ̀ fún àwọn tó lè dárò fáwọn jẹnẹrétì náà báyìí so yàtọ̀ sínú anẹ́pà tó ṣe pé dákúdájì náà ni òórùn tọ́lọ́ wọn bá gbogbo gbà ní tẹ̀sí ẹ̀rọ rí ipò wo ni wọ́n fi ń fídíò ọlọ́ọ̀kọ̀ ẹ̀fẹ̀ ń tàmálẹ̀ sílẹ̀ ayé kò dín mú rí dáàbò kínní kan wọ́n múná wa kándú mo rò pé ẹ̀yìn ò rí rí iná tí ò lè gbé fáànù iná tí ò lè jáde àgbẹ̀ tó ọlọ́wọ́ bẹ lẹ́dàá wa òórùn tiẹ̀ nọ́mà nọ́mà nọ́m ọlọ́ òórùn pàtàkì fún wa ọ̀dẹ̀ à ń bùkátà rẹ̀ gan kódà èèyàn máa ń dàgbà débi kan tó tún máa sáwọn náà lóòrùn ẹtìtẹ́ ti sábà bá lónìí bí akọ àti kìí sakọ nìkan wọn máa sá tẹ́tí sá grandpa ràǹfààní òtún wọn kò tí ì sábì o tó bá ha lọ mọ torí pé tí wọn bá ń ta grandpa grandpa ò ní charge òórùn pàtàkì púpọ̀ jù torí ẹ̀ ló ti jẹ́ pé ìjàrá ńlá lóorùn wal qamar bẹ́ẹ̀ náà ni òṣùpá ó pàtàkì púpọ̀ èyí náà dára bí ṣe máa léwu yóò sì máa dàgbà lọ títí yóò fi dàgbà pé yóò tún máa wá kúrú lọ yóò fi kúrú pin parẹ́ ohun gangan tí islam tó tó so gbogbo mímọ̀ ọjọ́ tó so má mímọ̀ oṣù tó so má ohun ni ìkọ́ni nílà aka ìdodo kò yẹ kí gbogbo ọmọ màmá dé ìlà ọjọ́ wo ló ní òwúrò gbọ́dọ̀ bá wọ bíbí bá ti rọ́ọ̀sù pàkàtì mọ̀ kó tù pàjọ́ wò ló lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àwọn Yorùbá àwọn ọmọ Islam ṣùgbọ́n àwọn nǹkan mìíràn wà tó máa ṣe àmọ́ làtú rọ́ táwọn èèyàn ti mú lónìí gbogbo nǹkan wọn ti gbàgbé ẹni tí Yorùbá náà máa sọ pé ah, ó bá ti lẹ́yìn oṣù pa mẹ́ta gbadilẹyìn oṣù mẹ́ta nù oṣù mẹ́ta oṣù bá mẹ́ta ajẹpọ oṣù nìkan abbreviation oṣù wọn ké kúrú ni pé oṣù pa wọn wá ní kíni oṣù ẹgbẹ tó oṣù bá ti lélẹ̀ mẹ́ta o ajẹpọ ọ̀rọ̀ tà sọ ókè ẹni tó mọ̀ kí lẹ́yìn oṣù pa mẹ́ta tí yóò mọ̀ ọmọ pé oṣù pa ìjọkè ló lélẹ̀ àbí òní mà yọ mọ dada nítorí pé nìsín àti ní míì sọpọ ọwọ àti ká tó gbọ pípọ. àmọ́ o kí mo lè wo ní asset mi náà mo lè wo nínú kíní kan kọ̀mpútà mi kẹ ọdún aago kan wà láti ṣe tó ti ṣe kíní kan irọ́ láti sọba tó wá bí wá lè rí táwọn ojú sọma ní ìmọ̀ pé o sì kọ́ ọjọ́ kẹsàn-án lónìí o lè sọ́jọ́ kẹ̀la a lè nítorí pé a ti sọ̀rọ̀ alẹ̀. fáwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yẹn wọ́n ń pọ̀ wá lágbà kejì ẹ jẹ́ ká máa rántí ibi tá a bára wọn gbogbo méjì àbí tá a ti ẹ̀mí tá a ń tẹ̀ sí bómi tó a máa ń kẹta ń ṣe mọ́ tó àbí tó tiẹ̀ jẹ́ pé tọ́ ẹ̀yìn tá a rò pa amúlọ́ àmúlọ́ tá a fi máa wo bí déjì bá ti jẹ́ òye tí máa mú jáde àtàrò òrùn ló ti ń gbà ẹ wá wò ntọ́ gba agbára láàrò òrùn kó náà ti fi máa mọ́lẹ̀ tó bá di olú ìjọ kejìlá ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún ẹ̀kẹrìndínlógún ẹ̀kẹtàdínlógún déè kejìdínlógún ẹwọ bó ti sọmọ sí mọ́lẹ̀ débi gbé alimami Bukhari rahimahullah ó ní òye òṣùpá ń bẹ nínú tí mo lò tí mo fi kọ sọ hẹ́ẹ̀lì Bukhari sẹ́wọ̀n kí ni ìsìn ayé máa ta láńtàlá o máa ta láǹpù rìjáde ọ̀rọ̀ rìjáde táǹkóká nǹkan bá wa débi. ẹ wá wò ó láyé táwọn àti ní gbogbo míǹsì rọ yìí wò bá nà ọmọ fẹ́ tiwa ẹ wò àtúgbé náà kà àwọn oríṣiríṣi ara ná omi tó lè máa pọ̀ kọ́ gẹ́gọ̀ bí báyìí kọ́ máa wá sí ìwé tá a gbé lọ omi ó tún tẹ́jú mọ́ báyìí wọn náà mọ̀ wá kà ṣé àwa rí ìwé kà tó àwọn ẹni tí ń kà lábẹ́ oorun ṣùpá láìláì sáré ìwé kọ́ bí tiwọn láìláì wọn nítorí pé gbogbo àwọn kẹta níláyé nìkan àwọn gan ni ò járe kankan nítorí tí fáànù bá rọra dúró nì sáàjòkó ama pé rìwáyà ẹ ǹwá bá wo fáànù yo o tó ti fáànù yo lónà ọba tó wá ní ọba ní pé àbábá ó ní ìdíkárì kọ́ìlì ẹ̀ ìkọ́ìlì bá wò ó tó lára gbogbo kẹyọ gba ọ̀pọ̀lọpọ̀ fún yín tó ti fáànù iná náà bá sàmà ṣé ló kú ni àbí kí ni wò ó láti ti ọ̀dà ń wà kí ló dé kí ló ṣẹlẹ̀ ó lè jẹ́ pé bátìrì ti ń kọ́ńtró rẹ̀ ló ló ti ti tó kó láti àárín à á dé kù gbogbo nǹkan bá ti dúró nípa bá dé kó dé wọ́n ní gbogbo nǹkan ò dé kárí nǹkan kan sí láyé gbogbo rọ́ọ̀kìtì tó kúnnu lé ayé kò dé kárí nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ míì táwọn olùmọ̀ọ́nì kọ̀ọ̀kan àmọ́ tẹ́ bá wo tí ẹnì kọ̀ọ̀kan fi sílẹ̀ sáyé èèyàn kò ló kéré ara wọ́n ti tọ́pọ̀ àwa wá ní gbogbo ní ìsìn kọ̀mpútà kọ̀mpútà tí mo bá fẹ́ ṣe o kò ná mi ní kankan nǹkan máa kọ́ tí mo fẹ́ kọ́ nǹkan máa kọ́ tí mo fẹ́ kọ́ ẹ̀ máa fi lé ìkú máa yọ ilé ìkú máa fi lé ìkú máa yọ lójúmọ́ kan tó bá kọ́ abá síríọ̀ mo lè so didi tíra ẹ̀yọ̀ kan tí ò ní less than fifty seventy pages lójúmọ́ ẹ̀yọ̀ kan lónìí tí mo wá ń kọ́ àwọn olùmọ̀tí tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ amú àlùkálà mi wọn àti dàdá mi wọ́n sì máa kọ́ wọ́n sì máa kọ́ wọ́n á sọ pé ìmáàmù Nawawi kan ìmáa kọ́ kó ní máa ń bọ ẹsẹsáìsì kan tí ò less than forty pages tó sì jẹ́ pọ́wọ́ ní òfin máa kọ́ èmi ní ìtumọ̀ fi kọ̀mpútà kọ́ tí wọ́n kọ́ tí wọ́n kọ́ tí wọ́n kọ́ tí wọ́n máa ń ṣe mistake yóò tún fàlà síndì ó sọ pé kí ni check kẹ́lìmọ̀ yẹn èmi ọ̀sọ́ pé mo máa ọ̀hún ẹ check ẹ̀ so ẹ máa kọ́lọ̀ ẹ máa kọ́lọ̀ gbogbo tí wọ́n ò rí bẹ́ẹ̀. ẹ wá òkè làwọn èèyàn á ń tẹ̀lé oorun lásán bá ń gbà kọ̀mpútà gangan fúnra rẹ̀ apanisẹ́yìn torí tó náà tó máa ra amúnáwá tó jẹ́ high voltage Nigerian level ní hard disk rẹ̀ bá crack àbá àtúnkò mọ́yìn àbá àlékò mọ́ àtúnkò àlejò oṣù mẹ́fà lónìí tó gbogbo ẹ̀ náà ní kìlọ̀ ìgbàjọ wà ní ayé lónìí torí rẹ̀ alimami Bukhari ó ní òye òṣùpá ọ̀nbẹ nu tó ń lò láti kọ Sahih Bukhari. والنجوم مسخرات بأمره ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá o ó sì tún tẹ àwọn òṣùpá àwọn àràwọ̀ ó tẹ àwọn náà lórí bá àwọn àràwọ̀ tẹ lójú sámà yẹn àǹfààní wa rẹ̀ nínú àǹfààní rẹ̀ wọn náà ní pé jẹ́ ni kójú sámà nínú àǹfààní rẹ̀ wọn náà tún ní pé àwọn àràwọ̀ tẹ̀ yẹn àwọn arìnrìn àjò títí dọ̀la ìmọ̀ nǹkan ẹni tó ń wa bàálù ìmọ̀ ẹni tó ń ju omi títí dọ̀la àwọn arìnrìn àjò lẹ́sẹ̀ nínú àwọn nínú ilẹ̀ asálẹ̀ àti níbi tọ́jẹ́lẹ̀ ọlọ́ra àwọn tí fẹsẹ̀ rìn ìràwọ̀ ní kó àwọn tọ́lọ́ wọn bá máa fi sọ àwọn adé ọ̀rọ̀ gbọ́ nínú àwọn àlejànú tó fẹ́ dé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ gbọ́ ní sámà torí ẹ̀ ọlọ́wọ́n bá fi àwọn ara wọ̀nyí ó fi wọ́n ti ọ̀ṣọ́ sí ojú sámà ọ̀tẹ̀ wọn lórí bá fún wa yìí wá sí kọ́tẹ̀ wọn lórí bá fún wa kó kálukú ló ní ìràwọ̀ tiẹ̀ ò fi wá lẹ́kùn náà wọ́n sọ pé kí ni Eh, ìràwọ̀ òun ayé òní pọ̀ níràwọ̀ wọ́n ti di pé ráwọ̀ rẹ ti yọ ni tọ́ba jẹ́ yorùbá lásán kò sí wàhálà àmọ́ pé kálukú ló níràwọ̀ rẹ irọ́ burúkú tọ́ba jẹ́ yorùbá lásán ni kò sí wàhálà àmọ́ pé kálukú wa ló níràwọ̀ kan irọ́ gidi ìràwọ̀ pọ̀ sẹ́wọ̀n kí ló wá kó gbogbo ala níràwọ̀ ìjọ kálukú bá ti kú ọyẹ kíra wọlé ọmọ ẹja lójú sọmọ kọ máa dé kó fi tuntun ọwọ bẹ tẹ́lẹ̀ ìjẹba. inna fi dhalika la ayatin li qawmin ya'qilun tẹ́ bá ronú nípa òru tẹ́ ronú nípa ọ̀sán tẹ́ ronú nípa òrùn tẹ́ nípa òṣùpá tẹ́ nípa àwọn ará o òsì tàbí ṣùgbọ́n àwọn àmì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹni tí ń ṣe làákàyè ẹni tí ò kò lè ronú nípa rẹ̀ kílè ìjẹbi tá a fẹ́ dúró sí lónìí ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣàǹfààní lára ìjọba àwọn ọbẹ ẹlẹ́dàá wa bá ń bá wa sọ Ọlọ́run sàdédé sàlùkùránì ìkàlẹ àfi torí kó lè bá àfihàn wa mánì láti sọ pé àǹfààní àǹkùránì ti ń bẹ fún gbogbo ẹni tó bá mọ̀ pé òun gangan lọ́lọ́run ọba ń bá wù ìdí nu tó jẹ́ pé àwọn fàhábà wọn sàǹfààní ń bẹ gan ó sì yí ìgbésí ayé wọn padà láti ìpìlẹ̀ tìtakùn tìtakùn kọlọ wọn Ẹlẹ́dàá kó sàwọn náà lọ́kàn nínú àwọn ẹni tí ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ àkùrán tí ó sì láǹfààní ọlọ́wọ́n bá kó túbọ̀ fún wa mọ́nà ó sì wá lọ́kàn nínú ẹni tó máa tẹ̀ láti rẹ̀ ó lè wá jìnnà títà subhanahu wa ta'ala wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك bá gbàgbé láti sálámù lẹ́yìn ìgbà tó ti tẹ̀sọ́hù nírọ́kà méjì àkọ́kọ́ ìsọ̀láàtì wẹ́tẹ̀ tó a dìde lọ sílẹ̀ kẹta táwọn máa ń wọ́n dìde tẹ̀lé àbí wọ́n takú síjọ àwọn máa ń gbọ́dọ̀ dìde tẹ̀lé tẹ̀sí rákẹ́lẹ̀ kẹta náà ẹ wà tètè ṣọ́ọ̀bù ẹ sálámà ẹ wà forí kalẹ̀ lẹ́yìn tí sálámà. eléyẹn tó bá jẹ́ pé ó dà níyàn fún fẹsẹ̀ sọ láti wítìrì láì jẹ́ pé ó fi sínú ẹ̀mí rẹ̀ pé òun ó ti méjì lọ́tọ̀ òun ó ti kà lọ́tọ̀. àjẹ́ pé jíjókòó tó jókòó ìgbàgbé ló mú jókòó tọ́wọ́ àforí kan lẹ̀ ìgbàgbé kó ń fi fún sọ láti wọn lẹ́yìn ìgbàlá. àmọ́ tó bá yẹ kó ti mà nínú ẹ̀mí rẹ̀ pé méjì ló wọ́n pọ̀ sí wọ́n sálámà kó òun tó wá sẹlẹ̀ kẹta. wọ́n sọ pé dandan wọ́n gbọ́dọ̀ padà síjọ. tó bá padà síjọ kù yọ wá sálámà tó bá sálámà sẹ́wọ̀n àforí kan lẹ́yìn ìgbàlá lẹ́yìn ìgbà náà ni wọ́n ti fún àtẹ̀jẹ tí ó mú bákẹ́lẹ̀ kẹta wá. àmọ́ tó bá ti pín àníyàn rẹ̀ ní pé wítìrì ló fẹ́. kò sí lánìyàn fún ọkọ̀ sí méjì fún òun tó ṣẹlẹ̀ kẹta. ẹ̀yin ti ń wò pé yóò ṣe méjì kó tó ṣẹlẹ̀ kẹta. ìgbà tó ti jókòó tó ti ṣe tẹ̀sán àmọ́ tí ò sálámà ẹ gbọ́dọ̀ tìtorí rẹ̀ gbá síbẹ̀ ẹ dìde ẹ lọ bá nítorí kófin sọ yìí pé yajuzu fi nafila ma la yajuzu fi fariida a máa tọ́ nínú nafila njẹ́ ọ̀tọ̀ nínú sọ láti tọ́jú ara ẹtí wọ́n ti jókòó tó sì ti ṣe tẹ̀sẹ̀ òkúrò kọ́mẹ́lẹ̀ kẹta ọkùnrin wa wàlẹ́kìn ẹnìkan kan gbọ́dọ̀ máa mà síbẹ̀. torí pé kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kí ẹ ṣe sọ̀láàtù wítìrì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀láàtù mágírì eléyìí yapa sí madhab àbí hanifa àbú hanifa ló ní kí ẹ máa ṣe wítìrì bẹ́ẹ̀ ṣe sọ̀láàtù mágírì ọ̀rọ̀ yẹn ọ̀dọ́gba oníjàmbá ti rákà méjì ẹ̀sìn tẹ̀síwájú ẹ̀dùn àti jẹ́ mẹ́lẹ̀ kẹta wa ọ̀rọ̀ yẹn ọ̀dọ́gba eléyìí jẹ́ òṣèlú náà wà lórí òṣèlú. ìrákẹ́lẹ́ kẹta ọ̀nà tí ò kọ́ ẹni tó ti sọlá tó làásù àbí sọlá tó sọlá tó sọlá tó làìṣá àbí sọlá tó mọ́kúrẹ́ àbí sọlá tó gbọ́họ́ tètè wá wà rákẹ́lẹ́ kẹta ọwọ́ àlọ́ ti forí kalẹ̀ láti dúró ọ̀nà tí ò kọ́ báwo ni ó ti tún sọ láti rẹ̀ sí láti forí kanlẹ̀ ni ó ti padà sí rúkú tó bá padà sí rúkú Allahu Akbar tó ti ṣe ńgbà tí lọ sí forí kanlẹ̀ ti tó kò ní sẹ Allahu Akbar mi mà láti forí kanlẹ̀ yóò kà padà sí rúkú subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim sami'a Allahu liman hamidah. Rabbana wa lakal hamd yóò lọ sí forí kalẹ̀ yóò tún jókòó yóò tún lọ sí forí kalẹ̀ lẹ́ẹ̀kejì àdékúrọ́ kẹlẹ́kẹ̀ tá a tẹ̀sẹ̀ pé yóò kọ́mpìlìtì sọlá tirẹ̀ yóò wá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó wá sẹ́la tó bá jẹ́ ìmáàmù náà ni bí ó ti ṣe náà nà. Yóò wá fọ́ fún mi tó bá bá rẹ̀ ní ìlú àwọn. kò sí wàhálà ẹni tó bá jẹ́ pé ìlú tó wà ọ̀sán gbogbo ẹ̀ ọ̀sán wọn máa gùn lágùn wọn àrí pé rọmọdán náà ń bọ̀ wọn akókó ń bẹ lọ bòmí kò sí wàhálà wọn ṣọt pọ́ọ̀tì rẹ̀ fúnra rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òfúkàtà láti kókó ń bẹ aago tàwọn ẹni tó rùn bá máa wọ̀ lọ́dọ̀ wọn náà nítòsí lẹ́ẹ̀mọ́ wò. yàtọ̀ sẹ́ni tóòrùn máa wọ̀ lọ́dọ̀ wọn tó ìgbà tóòrùn bá tó wọ̀ lẹ́tù sí nà parí nípa mi gbọ́ ẹ̀ka àwọn eléyìí ẹlẹ̀ àtẹ̀yìn àtẹ̀yìn àgbẹ̀ àtàwọn fúlàní ọlọ́ọ̀bá ń parí ìjà yìí àwọn akànnà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب